mọ̀nà lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ olóore kó má bàa dá sí kòtò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. káyé má pa kádàrá wa dà ṣáìdá kó má já wa wọlẹ̀ látòkè agunlá kó má sọ aṣọ funfun wa sínú epo olúwa máa fi wá fáyé mú bàbá máa fi wá fáyé mú. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ olóore kó má bàa dá sí kòtò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. ẹ̀san ń bẹ lẹ́yìn ìwà wa o ká ronú jinlẹ̀ ká tó hùwà láyé ká ronú jinlẹ̀ ká tó ṣe bí o ohun gbogbo máa ló lẹ́san láyé ẹ̀san ń bẹ lẹ́yìn ìwà wa. mọ̀nàmọ́ná lójú ọ̀rọ̀. ọ̀pẹ̀lẹ̀ mọ́dà. ìrìnà ní fọ́mọ́ olóore olóore ọba àdásíkò ṣẹ́rí ti ẹgbẹ́ tí ẹ ló ń fa àìsàn yẹn ẹ fọkànbalẹ̀ kò sí wàhálà bó ṣe ẹ̀ kórìí ni ẹ̀ pápá jùlọ fún aláboyún tí ọjọ́ ìbí ẹ bá ti súnmọ́ ẹ̀yin ni kí ẹ bá faralẹ̀ ìpínlẹ̀ yíyá ọlọ́rùbù ìkọ̀kọ́ tí mo kàn ní látọ̀dọ̀ ti ni wípé ẹ má fún un ní wàhálà ṣe rárá bó ti ń wọlé ọmọ bí a ti ojú ìgbà nígbà tí wọ́n fi máa pọ̀ sọ́tún pọ̀ sósì ẹ jẹ́ kí wọ́n gbọ́n lọ sọ́sítà mi kó wà níbẹ̀ kó máa jẹ kó máa mu kó lè máa sùn kó máa jí kó láì sí wàhálà kan àbí kílẹ̀ rò. ẹ ṣé jèrè dókítà òun ni òkúkú fi mí lọ́kàn balẹ̀ kò fi mí lọ́kàn balẹ̀ ni torí mi ò mọ nǹkan tó tún wá ẹ àti bí ọkùnrin àti bí obìnrin ìbí ti kúnlẹ̀ rẹpẹtẹ ó ṣàyàrí ó ní òun ṣàfẹ́ bí láńṣílẹ̀ kó má dàbí ìgbà tí àwọn padà sẹ́yìn ni èmi ọ̀pọ̀ tí abalẹ̀ ti kó sílé tuntun ó gbọ́dọ̀ bímọ tuntun. inú mi dùn pé ẹ̀yin náà mọ̀ pé kò ń padà sẹ́yìn ni bí mo ṣe fẹ́ nǹkan mi nìyẹn ẹ fi mí sílẹ̀ àdúrà tí mo fẹ́ kẹ́ máa gbà fún mi ni pé kí ọlọ́run ọba kó sọ mí láyọ̀ àtàlàáfíà. àmín. bí òjò ṣe ń bọ́ láti sọ́mọ tí kì í ní sọ́mọ lára ni kí ọjọ́ ọ̀kúnlẹ̀ mi kó jẹ. àmín lágbára ní ọwọ́ ọlọ́run ọba kò ní sí o kò ní sí wàhálà a máa gbóhùn yà a máa gbọ́ tọmọ nǹkan ò ṣe wá bọ́mọ náà. àmín o àmín o. àwọn olùgbẹ̀bí náà àìsàn ò ní ṣe wá. àmín o. ẹ ṣe gan-an dókítà dúpẹ́ gan-an i'm more than grateful ẹ ṣé o ẹ kú àgbálẹ̀ mi o. kò sí ọ̀kan tó wáyé tó ń ṣe wọn madam ló kàn ń ṣojú bí a ń torí pé wọ́n ti bímọ tipẹ́ ni ẹ gẹ́t. ah ó tiẹ̀ mọ̀ pé kó ṣe bẹ́ẹ̀ torí ó ṣe ọ̀rẹ́ ẹ̀ kan rúkà i'm telling you ìyẹn náà ti ṣe ewu kí ni ẹ ti pẹ́ bó dẹ̀ ṣe ra wọlé lẹ́nujọ́ mẹ́ta ó mọ nǹkan tójú ẹ̀ rí kò yẹ kóun tó sọ pé òun máa ra wọlé. ẹ̀rọ lọ́hùn-ún ní járí wàhálà. ṣùgbọ́n tí ẹ bá ti kófìrí pé ọmọ ti ń ṣe wọn ẹ ṣe ta lólobó pàápàá jùlọ ẹ̀yin tẹ́ kì í sábà gbélé bí akẹ́ rí i pé ẹnìkan wà lọ́dọ̀ wọn gbogbo gbà ẹ má dá wọn fi sílẹ̀ ní òṣègbọ́n. àṣà jẹun ọlọ́run ní jésù wàhálà lágbá ọlọ́run ní sẹ́yìn. mọ́ra kẹ́yìn. kí ni dókítà ní a ṣe oògùn wo ló ní kẹ́ ẹ rà gbò wọ́n ní agbé wa. ẹ wo ẹ fọkàn ara yín balẹ̀ mà nǹkan kan ò ṣe o ẹ ó kàn ní láti sinmi díẹ̀ ni ṣe ti gbọ́ wọn ní fi ọwọ́ òṣèlè wa lẹ́jìká lágbára ọlọ́run. àmì o àyà ń já mi nì gbà tí èso alákọ̀ọ́bí. sí nǹkan. bó ṣe rí gẹ́lẹ́ ni honorable ti sọ yẹn àwọn oníkan fọkàn kò sí wàhálà kò ní sí lágbára ọlọ́run. àfọ̀n agbóko tó wọ̀ ẹ pẹ̀lẹ́ wọn ọjọ́ àdálẹ̀ honorable èmi fẹ́ padà sí ibi ìjọba náà nítorí àwọn oníbàárà ti dúró dèmi lọ mm. ṣẹgbọn ṣẹgun dúpẹ́ madam ẹ ti kẹwọn. àwọn agbọ. àwọn staff wọn agbọ ṣe wo dókítà ọkọ mi jẹ́ síra bọ́ dáná oúnjẹ ọkọ jẹ. màmá ẹ jókòó má yọra yín lẹ́nu. màá ní kí ọmọ ọ̀dọ́ lọ bá mi ṣe oúnjẹ. gbogbo mọ̀ pé mi fira mi lẹ̀ kó o sì tètè jẹun. bẹ̀rù kí lélẹ́yìn olóúnjẹ mi ní kọ́kọ́ kọ́ máa kó tó máa kú tó máa rẹ̀ ṣé tó yìí bá kọ́ mi ní ìsìn ta ló lè dá mi gbóná ọmọ yìí náà. ṣé nígbà tá a sì kọ́kọ́ bu tiẹ̀ ṣé ká gbà kó o jẹun mọ́ lálẹ́. irú ọ̀rọ̀ dáadáa wò lọ́mọ sọ̀rọ̀ mi náà ṣé mo ló jẹ mí èsì mo fẹ́ jẹnu léyìí wèrè yẹn ní mọ́ rí gàrí lẹ̀ tí wọ́n sọ pé yẹn rè mí wà àjọ kéré náà ni. ọwọ́ àsìkẹ́ yìí tí ọdún tó náà fún ọ lọ́sibítù wa ká lè di epo ti gbá ti pẹ́ wọn sáàsì ló fẹ́ jẹ tó ní. Ah! oṣù náà kalẹ̀ rẹpẹtẹ rẹpẹtẹ. ẹ̀wọ̀n ibi tó kẹ́yìn sí ebi hàn bọ̀ ọ́ ni amọ̀sẹ̀ kówó rẹ ló fi rà lọ́wọ́ akẹ́yìn sínú àpò kò sí ọmọ kò tọ́ ọmọ àwọn èdè ó gbọ́dù wọ́n bá gbọ́dù yọ ọ̀rọ̀ ni. ṣé ká kó yẹlẹ alẹ́ kan mọ̀ rẹ̀ ó tún fọ̀dà nù. ṣé o dáṣá sá kó wá. gàgàrí. ṣe bá wa gbé elédùnwá o. ẹ̀mí ìjẹ́ kí wọ́n wọ ẹyẹ wo dé ẹyẹ o. wèrè wo ló fọ ṣé tútù ni. dédé ni. ìwà àdáwò wa ni mo sì bá wo ọmọ tó ṣẹlẹ̀ sá kò fún ọmọ rẹ kó mọ mi jẹ kó fún ọ. jẹ́gbà kẹ́ fún oṣù ah. kan mo fún ọ kan mo sórí ẹ̀ mórí iṣu sí i. dáadáa ló lè fi ṣe bámu bámu bá bá mú su tèmi bá mú su mi ká jẹ dá jẹ. yàrá jẹ bọ mú tiẹ̀ kí n bọ kábọ̀ bó lé bó ti di tútù. ọmọ ti jẹ ọmọ ti jẹ. ẹ̀yà ìwọ náà gbé bọ̀ náà ìdààmú ayé má jẹ́ kó bá wa ogun láyé láìṣe tọkàn láìṣe tìbọn iná tí ń jó ni lábẹ́ aṣọ tí kì í ṣe é. tẹ́lẹ̀ nǹkan kí la tún fẹ́ fi ṣe mọ́. àfìgbà tó fi ayọ̀ àyọ̀jù bá kínní jẹ ṣé ṣé ṣé orí sẹ́lẹ̀ sí mo ní sọ orí nǹkan báyìí. ṣé kò yẹ kí wọ́n lọ́ọ́ mọ̀ pé tútù tún lóòótọ́ tó fẹ́ fọ́ ìdára mi a ṣe a máa fi ẹyin tútù tún jẹ iṣu ní ìsìn. bóun ṣe sọ̀rọ̀ pé tútù ni sí ọ ọjẹ o fúnra rẹ lọ́jẹ nǹkan rẹ n ò ní bọ́ jẹ́ rárá kí n máa fi ẹyin tútù jẹ iṣu. ọmọ tá a sì lọ́ọ̀sìn lọ́ọ̀sìn iṣu nù ká tó ń pa tó gbépo wá ká tó máa tún gbépo jẹ iṣu lọ lọ sin gbogbo ẹyin lọ sin dànù. ká fẹ́ kó jẹ sùn kí n tètè lọ sí sunu pẹ̀lú ẹyin wọn ló ṣèyí fún wàhálà mú dákun. ṣé a wá ṣe báyìí. dákun. Oh, Oh, wo dókítà ẹ ti jẹ kí ó sú mi o ṣé eléyìí ti ṣubú níyẹn báyìí ní tàbí kí ni a wá fẹ́ pè báyìí sáà máa fẹ́ iṣu iṣu ju ẹni tútù jẹ ṣu ẹ wúlò àti ẹ̀tẹ̀ wò ní ilé ìṣẹ̀ báyìí. ǹdí jẹ́ mi wo a lọ ṣe sunu ṣe sunu ká tún ṣe sunu jẹ kí n ṣe sunu. Rebecca Rebecca ó dé kó máa kolúwẹ̀ lóhùn mi. gbà táwọn ní o water bá ti dé kókó fún ọmọkùnrin á ti yé oúnjẹ tẹ̀ ń sè nǹkan. ó kù jẹ ní ẹgbẹ́ kí n sọ. tó bá ti débi oníyọ̀ yẹn ẹjọ́ mo yọ̀ǹda màá wá fi sí fúnra mi tó nígbà yẹn máa fi yọjà gbogbo bẹ̀ mi ń mọ́mí kí ló dé mọ́mí mọ́mí mama, mọ́mí mọ́mí màmá màmá gbà ẹ mọ́mí mọ́mí mọ́mí kí ló ṣe yín mọ́mí mọ́mí màmá ẹ mọ́mí kí ló ṣe yín kí ló ṣe màmá màmá màmá gbà mọ́mí. kí ló dé. mi má mi mọ̀ tó ṣe mọ́ mi mi mọ̀ mo mọ̀ àwọn rẹ̀ àwọn rẹ̀ àwọn rẹ̀ màmá àwọn rẹ̀ mọ́mí kí ló mọ̀ fẹ́ lọ mú nǹkan ni mímọ́ mímọ́. ojú ọlá ojú ọlá ojú ọlá ẹ bá rè gbọ́ mi á ojú ọlá ṣàánú mi ojú ọlá ọ̀daràn ojú ọlá tàbí kí n pè bá ń gbọ́ mi ọ̀dà ojèrè ojú ọlá ojú ọlá dákun gbàgbé ìrọ̀lẹ́ nìkan. Pàǹgbòmí ojú ọlá ojú ọlá dákun ojú ọlá ojú ọlá dákun gbà mí. Ọya ọya ọ̀la lóhùn ti ń dáhùn ojú ọlá ń bò ní ṣe ń ṣe ọ́. Ọsibítù ọya bá mú fóònù bá mú fóònù ọsibítù fóònù bá tẹ̀ báńtẹ̀ báńtẹ̀ báńtẹ̀ máa tẹ̀. bá ń pe dókítà dókítà sì máa wá àyìn dókítà ti máa ń wá ìlọsibítù pé kó máa bọ̀ ojú ọlá ojú ọlá. Mr. Kowope, wo ẹ fi pẹ́ ká ya fẹ́ lọ gbé patient wa kan. Ṣé ibi òjìnà púpọ̀ ṣá? Kí ni jíjìnà oníṣe pẹ̀lú iṣẹ́ tó wà lẹ̀? Ṣèbá ambulance là ń gbé lọ, ìgbà la máa fi dé mọ́níyà. Ah, mọ́níyà. Bàbá ìyá rẹ̀ yára yára ọjọ́ ń lọ. Ọjà àbúrò wọn tó dé. Ẹni ojú ló yàtọ̀ ọjà ló yàtọ̀ yàtọ̀. àwọn ọ̀dà. wọ́n wà nílé ẹ̀jẹ̀ yẹn pọ̀ pọ̀. ó pọ̀ ọ̀pọ̀ ẹ pọ̀ ẹ pọ̀. ẹkúsẹ́. ẹ̀yin kọ́ ibodà látàárọ̀ a kàn gbé ẹ̀jẹ̀ bọ́ta ni à ń gbé ẹ̀jẹ̀ bọ́ta ni à ń gbé ẹ̀jẹ̀ bọ́ta. wọ́n ni ara ìyàwó ọ̀gá ni ìyàwó ọ̀gá wọ́n sì dáa ìyàwó ọ̀gá séèyàn ọ̀gá wa náà dáa ọ̀gá wa náà dáa kọ́ lọ́wọ́ bọ́lọ́dún ni kọ́mọ́jà gbọ́lá burú ń pa ìyàwó ọ̀gá ni. kọ́mọ́jà gbọ́lá burú ni ṣé ẹ dákun ṣé mo lè béèrè ìbéèrè gẹ́gẹ́ bí ọkùnrin sọkùnrin. ẹni. ṣé kò sáà ní sí láburú. dókítà tó wọlé ní kẹ́ ẹ bí èmi ti bá kìlọ̀ ìbẹ̀rẹ̀ tí mò ń ṣe. ẹ má bínú àmọ́ láburú mò ń sọ É eu acho isso. É jẹ́ wọ́n wọn lórí búùtù o. dókítà wọn ò sí bẹ́ẹ̀ mọ́ mi. dókítà wọn ò sí bẹ́ẹ̀. ẹ ṣàlàyé fún mi. ẹ má ṣubú ẹ ní wọn ò sí bẹ́ẹ̀. dókítà àìmọ̀gì ní inú. dókítà. sanyẹ́rì ní lẹ́gbẹ̀ẹ́ mi. sanyẹ́rì sanyẹ́rì gbà mí gbà mí sanyẹ́rì. àníríwá ló yá bá mi ó yá ẹ sí ẹgbẹ́ ibo ni ẹgbẹ́ ibo ni ẹgbẹ́ sí ẹgbẹ́ mi sí ẹgbẹ́ mi sí ẹgbẹ́ mi sí. Ah, Agolere. Hello. Ah, Rebecca. Pẹ̀lẹ́ báwo ni? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀ẹ́. Ambulance. Ṣé ṣé ok ẹ ti fẹ́ máa lọ àbí? Ẹ eh, ok èmi náà èmi náà èmi náà pàdé yín sìn èmi náà mi mo ti fẹ́ mo ti fẹ́ ògbòrò màá pàdé yín sìn ok ok alright ọlọmọ ajá yín kan bí ẹ láti. ṣiṣẹ́ àbí ẹ̀jẹ̀ níṣẹ́ ọlọ́run báyìí. ọ̀bọ́lọ̀ ṣe máa ṣiṣẹ́ nìyẹn. torí ẹ ni mi ò ṣe travel látọjọ́ yìí o àárọ̀ àná náà ni mo gbọ́ political meeting ó dẹ̀ ṣe pàtàkì gan mo ní láti lọ ṣé kò ṣáà kò sí ọ̀nà ṣá. ẹ má wọrí aboyún oṣù ni kò mọjọ pẹ̀lú ògùn ọkùnrin sí wàhálà nǹkan àwọn náà ìlú náà retí ó yẹ kó tí wàá mi bàbá ẹ ṣẹgbọ. ìpè pàjáwìrì ni mo gbọ́. sọ́tọ̀ọ̀tọ̀ tí ń sọ ojú mẹ́rin di méjì láyé tí ìyá olólùfẹ́ méjì yé ikú o máa àbí ẹ jẹ́ ká ẹ jẹ́ ká lọ dókítà rí mi bí dókítà rí mi bí dókítà rí mi bí dókítà rí mi bí dókítà rí mi bí dókítà rí mi bí mo dáhùn mo dáhùn tí sojú mẹ́rin di mẹ́rin tí olólùfẹ́ méjì ọmọ yẹn ń gbọ́ ọ kí ọmọ ṣe fún mi kí ọmọ ṣe fún mi ọmọ mi sọ wà wa lọ ní rèwerèwe jẹ́ àtọ́jọ́. ìyá ajá. ó ti ẹ̀ dáa báwọn ó dáa báwọn ẹ ti ń bẹ ẹnu ilé ńkọ́. ẹ kí ni. dúró dúró o ti ẹ̀ dáa ẹ eléwo ló sí ní ndóhùn lẹ. ndóhùn. mi ndóhùn lé. bí wíńdò ṣe wà látàárọ̀ nìyẹn. Ah! bó ṣe wà látàárọ̀ nu. bó ṣe wà látàárọ̀ tèmi ti jí bẹ́ẹ̀ ló ṣe wà Ah, window tí mo yẹ̀wò fúnra mi wájú ta ní sí kí n tó wọlé tí mo bá ń títì. wíńdò ilé ìkọ́ bóyá ti yàrá kejì. Ah, ah, obìnrin ayé mọ̀ ní ká o. o sì bẹ̀rù ọlọ́run o rántí jọ́ mi ati ẹjọ́ dúró wájú ọlọ́run tó lọ́wọ́ mọ béèrè ọ̀rọ̀ pa rẹ̀ tí wọ́n ní wọn mọ gangan. mo ṣe ní ìsìnkú bí wíńdò ṣe wà láti ìgbà tójúmọ́ ti mọ́ bẹ́ẹ̀ ló ṣe wàdí sí yín yẹn. red dawn ọjẹ n ò mọ fine wọlé o bá ń gbóúnjẹ wá kí n jẹun ẹ ṣe sùúrù fún mi díẹ̀ nísìn náà mo máa dáná tán tó máa jiná yìí. o ah! tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ dáná oúnjẹ. mo ló ku díẹ̀ kẹ fún mi ìṣẹ́jú díẹ̀ nísìn ló máa jiná. Ah, ó tiẹ̀ da ah, wọ́n ọmọbìnrin ò bẹ̀rù ọlọ́run ò bẹ̀rù àṣetánì. ẹ wọ ẹtẹ ìdákẹ́ńbí ẹdẹ yẹn gan kí ni ẹ máa lọ ẹ dẹ ẹ máa lò gbójú wọlé ẹtọ máa fẹ ọ fẹ dalẹ nìṣẹ fẹ máa sọ pé kíní kan ya kẹ máa fọṣọ bíi kíní owó oúnjẹ wo lẹ fílẹ̀ nìṣẹ tẹ̀ ń béèrè oúnjẹ owó oúnjẹ wo àbí kí ló dé. àwọn ah, jàtà mi wọ́n wọ́n depo mi wọ́n tún mú mi mi wọ́n tún febi pa mí. Ah. àwọn olóńfọṣọ rẹ ní ìsìn àwọn onímọ̀mí rẹ ó má para rẹ wọ ọkùnrin yìí àbí kí ni mo tẹ̀ fà ṣe sí ọ̀rọ̀ ọkùnrin. àbí kò fẹ́ yọ ni. ọlọ́wọ́ dà ọlọ́wọ́ dà àbí tó wọ́n jẹ́ jẹ́ ìyá mi ṣe lé fún mi lóko ọlọ́wọ́ dà. àní ó jẹ́ sáré gbé kanọ́ọ̀nì ìsìn ló máa jiná yìí. Ah. láìláìláìlá. Hello. <laughs> fẹ́ pe àkíyèsí ẹ sí àwọn ọ̀rọ̀ kan ni ọkọ mi sórí ipòkípò tí ẹ̀dá bá wà nílé ayé yìí àdánwò ni o bíyàn bá lówó lọ́wọ́ àdánwò ni kódà gan bíyàn ò rí jẹ àdánwò ni o ọkọ mi mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ìlú àwọn òbí ẹ̀ mo mí village àwọn parents ẹ̀. àrẹ̀rẹ̀ máa bẹ́ẹ̀ ni wo gbogbo wọn tó wà ń bẹ̀ yẹn ni wọ́n mọ ipò tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn mélòó ló fẹ́ sọ fún pé ìjọba ò allocate àwọn òbí kọ̀ọ̀kan nínú ìlú yẹn fún ẹ láti tún ṣe. ọkọ mi mo bẹ́ẹ̀ ni mo fẹ́ kó gbìyànjú gbogbo agbára tí ọlọ́run fún ẹ bó ṣe bọ́ òun mẹ́ta mo fẹ́ kó ṣe síbẹ̀ inú mọ́ mi máa dùn kódà inú bàbá ẹ̀ máa dùn lọ́rùn ìyẹn yẹn kan o má sọ pé ọ̀rọ̀ mi pọ̀ jù àbúrò ẹ̀ àti ọkọ ẹ̀ mo fẹ́ kó dá business kan lé fún wọn wò ó bẹ́nu bá jẹ ojú máa tì ó àti pé ìrọ̀rùn gi òun ni ìrọ̀rùn ẹyẹ dènà rẹ̀ mọ́ ọkàn mi mo fẹ́ kó mọ kankan nílé ayé yìí o pé èèyàn mẹ́wàá tíyàn bá pàdé tíyàn bá ń rin òkè. Okay ó ṣeé ṣe kéèyàn pàdé èèyàn mẹ́wàá yẹn tí òun bá ń sọ̀kalẹ̀ ju ọkọ mi. ṣe ọpọlọ mi dárò ọmọ rẹ bá lọ́dọ̀ lọ́dọ̀ tí ojú òde ní tiẹ̀. Hmm. oh daughter ibi iṣẹ́ fine o báwo ni school tiẹ̀ náà. fine. what about your teachers. it's fine. that is nice you came beautiful. Oh, bàbá àtọmọ. ṣe <laughs> eh, ṣe o tọ́jú mọ́mí yẹn dáadáa hmm? Hmm. ẹ ṣe mo jẹ́rìí ẹ̀ sọ̀rọ̀ <laughs> ìdílé bá ní sílé báyìí ilé Let's kẹwọ́ ẹ̀ nìyẹn. Mm, mm. so báwo ni òṣè lè. ẹ àdúgbò ọlọ́run. ṣé kò sí ọ̀nà kankan. àtọ àtọ àtọ. Eh, títí tẹ ní ẹ fẹ́ lọ supervise lé ní pé fẹ́ lọ wò nǹkan. ah àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wo tó bá rí títì yẹn bó ṣe rí ò ní nígbàgbọ́ yìí pé wọ́n lè ṣe irú òpópónà bẹ́ẹ̀ nílùú àìkúdẹ̀rí bẹ́ẹ̀ ah wọ́n gbìyànjú wọ́n gbìyànjú. ah àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa ò ṣeun o ẹlẹ́dàá mi mo máa dúpẹ́ o. Ah! kí ló dé. ọkọ mi ẹ mọ̀ pé ìgbàkúgbà tẹ bá fẹ́ jáde báyìí tẹ bá lè fẹ́ lọ wo iṣẹ́ kan àbí kejì àdúrà ni máa ń gbà pé kẹ́ ẹ débẹ̀ kí iṣẹ́ yẹn kò níyànjú torí tí ò bá níyànjú ẹ̀yin làwọn aráàlú máa bù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orí yẹn sàn. Ah, madam ṣé bí ẹ̀rẹ̀ ti dé láti iléèwé báyìí ó ti ṣe díẹ̀ ẹ lọ bọ́ yúnífọ̀mù yìí o èmi àti ọkọ mi fẹ́ sọ̀rọ̀. orogún ìyá ẹ. Ah. kí ló bá mi ṣe sílẹ̀. ṣé bẹ́ẹ̀ mo pé mi kì í ṣe oúnjẹ yín sílẹ̀ tẹ bá ti dé ni máa ń ṣe kó lè gbóná dáadáa kẹ lè gbádùn ẹ. jẹ́ kọ́kọ́ jó oúnjẹ àkọ́kọ́. mo <laughs> mọ. ó yá bàmí yanjú ẹ ọmọ mi tó dẹ̀ lé lọ kó ya mú mọ́ra ni o ó sọ pé àwọn kékeré nìyẹn o ok. no what a wonderful family. ẹ má má ro ẹ wò tẹ bá ń tí a ti sìn ro nǹkan tó ṣẹlẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ máa ti ṣẹlẹ̀ àwọn àdánwò tí ọlọ́run bá lò fún ọmọ akọ̀ wá nìyẹn nínú àlùkùránì ara ẹ̀ ní ibi dídínkù dúkìá àti irú ètò ṣẹlẹ̀ sí àwa yìí ẹ wo ọlọ́run ní ẹnikẹ́ni tó ń bá wa fi irú ẹ̀ kọ́ tó bá ní ìgbàgbọ́ pé ọ̀dọ̀ òun la ti wá ọ̀dọ̀ ẹ̀ náà la máa dé padà sí ó lóun á fún ẹni bẹ́ẹ̀ ní ìró ìdùnnú. kẹ́ni bẹ́ẹ̀ kó lè máa rí tó ga jùlọ látọ̀dọ̀ ọ̀rọ̀ Ibrahim ọlọ́kùnrin pàyàwó mi dọ́dọ̀ tó pa mí láyà rẹ̀ bẹ́ẹ̀ ni olókìkí bọ̀ mí lójú láwọn tìyà tó bí mi sílé ayé wo Ibrahim mi ò sọ̀rọ̀ bí kèfèrí o ṣùgbọ́n wọn pé mi ò lè rí ìyàwó bí ojú ọlá pé mo láéláé tí bèlà fi máa fún bẹ́ẹ̀ ni mo mọ̀ ni mo mọ̀ ni ẹ̀bílẹ̀ ẹ̀bílẹ̀ gbogbo ìyàwó tiẹ̀ wà inú kọ́yẹ́ kó ti fi sílùú òyìnbó tàbí ó fi sí kọ̀ọ̀rọ̀ kan ó wá pa títèmi àbí ó dá mi lójú nìyẹn o ó <laughs> dá mi lójú ẹ̀ wá gbọ́ o bó ti tọ́ ti kú bó ti gbà wà lórí ẹ̀sán bó ti lórí ẹ̀ rárí ń ṣe lè gun ẹ̀ lé koko ìyẹn la máa lò sọ̀rọ̀ yìí èmi ni mo sọ bẹ́ẹ̀ sórí ah! nǹkan tó ṣẹlẹ̀ tí epo fi tán nínú ambulance ẹ má ṣàlàyé. àti ẹni tó wọ ọkọ̀ ambulance yẹn o àti wọ́n tó fún wọn láṣẹ pé kán wá gbé àti ẹni tó ní hospital gbogbo yín pátápátá lè máa fi aṣọ péńpé rò kọ́ ba. gẹ́gẹ́ bí èmi ipò mi nù lé tí ẹ sì wùwà ẹ̀dá sẹ́ni téèyàn tó dà èèyàn tó dà ìyàwó ọ̀gá téèyàn sì pààyàn bí ìgbà téèyàn pa ẹran wàláì wàláì fi oògùn gbóńtọ̀ ń ìfi oògùn ìfi bọ́ńtọ̀ ń jà ìyẹn mọ̀ pé èmi gan súnmọ́ ìyàwó ọ̀gájọ́ ọ̀gá gan lọ. Hmm. àwọn àgùntàn aláìlú wọ́n mú fìlà ọ̀pá pẹ̀tẹ́ fìlà bí fìlà wèrè lórí ibu. báyìí náà àṣegún nu àṣegún tiẹ̀ lè wèrè yàtọ̀ tí wèrè fi dé fìlà <coughs> wèrè tó <coughs> jẹ́ tó dé padà olórí ibú ibi tó dúró sí ń jò náà lẹ́yìn tó dúró sí ń jò ní tí mo mẹ́rin lọ́wọ́ rẹ̀ pé ṣé kò ní sí lábúrú o ṣé ò ní sí wàhálà o olórí ibú ń fi mí rìn kẹjà ọ̀rọ̀ báyìí ó ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ wà lẹ́yìn rẹ̀ olórí ibú wà láì wà láì wà láì wà láì mo fọlọ́ ń búra wàhálà ti ń fàánú lẹ́yìn lọ́lọ́ kan ńlá pò ìwọ ò bá ṣe rere ara ìbáyá ọ ìwọ ò bá ṣe rere ara ìbáyà ọ ẹ̀rí ọkàn ní í ṣèdájọ́ èèyàn lórí ohun tá a bá ṣe ò bá ṣe rere. tí mi bá ṣe bẹ́ẹ̀ pè mí lọ́mọ àlè. àlọ́ ti tó àlọ́ ti tó àlọ́ ti tó tí mi ò bá ṣe bẹ́ẹ̀ sọ pé ọba lọ́mọ àlè ni mi àbí tí kì í bá ṣe mí lóko dókítà àfi tó lọ balẹ̀ mú ìyàwó tiẹ̀ tó bá pa tó bá bẹ̀rẹ̀ wẹ̀ tó bá pa mi ò fún ọ dókítà ọ̀pọ̀ tó balẹ̀ mú ìyàwó tó bá pa ó ti ṣe òun pa ẹjẹ dókítà máa lọ ìwọ ẹjẹ dókítà máa lọ máa lọ ẹ máa lọ nù ah. ẹ máa lọ nù nílò wá nílò wá níwọ̀n kẹ́ ẹ bá sọ lórí burúkú nílò tó wà wá tó ti bọ́ ọ̀lẹ́. ìwọ́n lè kó tán ẹ lè kó tán nínú ambulance epo ògbésí ayé ẹ̀ ti tán o. Ah èpo tó fi mí títọ́ o. àní ẹgbẹ́ dókítà wò ó lè. màmá wọn ti lọ ẹ jẹ́ ká ní sùn ẹ jẹ́ ká ní sùn tí wọ́n lè gbogbo ṣe wọ́n náà ló ṣe ṣe fún wa ẹ jẹ́ ká ní ìgbàgbọ́. máa ń ṣe dókítà ṣé dókítà ní tún sáré. àmọ́ àdáràn báyìí o níbo la mọ̀ torí ń bẹ́sẹ̀ rẹ̀ ní ìsìn ẹ̀ sọ́nà mọ́mọ́ jẹ́mi èèyàn ó tọwọ́ wa bọ́ o. ẹ̀mí yẹn sọ wa bọ́ lọ́wọ́ yóò ti tọwọ́ wa mọ́ o ká sàṣàlà tẹ̀mí wa kí tiwa náà mọ̀tọ̀ owó ìyàbọ̀ lóko táwọn ọlọ́kọ̀ báyìí ní bọ́ńdì wo ọ pẹ̀ láti wọlé bọ́bọ́ owó ṣe gbẹ́lágbẹ̀rẹ̀ ọjọ́ ìdè kò já lọ. báàmì ṣé gbà ní padà sínú ilé yìí. a padà kódà yín lásùn lálẹ́. ọyọyọyọ já lọ o tún gbé kùkú ni nígbà tí ọ̀nà wọ̀kọ̀ wà nígbà tí ìsìnkú ayé fẹ́ parẹ́. ṣé kí n gbélé àbí. ọyọyọyọ já lọ. ọyọyọyọ já lọ gbẹrù rẹ. èmi ní sí ọ́nì sí. ọjọ́ gba fẹ́rẹ̀ àkọ́ ọgbà fọlọ́hún èyí mo ní bàbá rẹ̀ ọ̀daràn ni. ẹ pàkí tí mo ràn ká lọ. ọyọyọyọyọ tú ẹran tú ẹran tú ẹran bá ń tú bá ń tọ́jú lójú. ọ̀gá. ẹ bá ń gbé sí tó fù yìí. á bá kò tán náà. ọlọ́run ọba má jẹ́ kí tèmi gbé nínú ilé Ibrahim má jẹ́ ń pasán má má jẹ́ ń pòfo ṣebí wo ló fi sánmọ̀ ṣọkọ ilẹ̀ wọ́n jọ láṣepọ̀ látàrí òjò rírọ̀ ilẹ̀ máa ń sèso rere jẹ́ kí sèrèrè tara mi jáde fún Ibrahim. sọmadé ah, ebi báyìí ló wà tí mo ti ń retí ẹ nínú yàrá kí ni nǹkan tó ń ro gan-an kí ló dé. kí ni ò tó rò ẹ kí ni ò tó rò ṣé ipò tó yẹ kí n wà nínú ilé ẹ ni mo wà yìí. kí ló ń ṣe ọmọbìnrin ṣé ọlọ́run tó máa ń ṣe ọmọ ṣùgbọ́n ẹ ládéhùn pé wọn ò ní fún wa lọ́mọ nínú ilé yìí. àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní jẹ́ẹ́jẹ́ ẹ̀jẹ̀ kọrin kése ló ń pẹ́ lọ́wọ́ ẹni tó bá ti di pàápàá wìtí ló máa ń dà ọlọ́run ò ní ṣe oore tó máa dẹ́mi ẹ légbodò fún ẹ. àwọn tó lọ ń ṣe fún mi kí ṣe pa fi ń yọ wọn àmọ́ àfi ń gbórúkọ lọ́wọ́ bá gani and I love you so much. Love you too. Bẹ́ẹ̀ kò nínú ojú ẹ̀ ni. Lágbára Ọlọ́run, ó máa fi ẹ̀yìn gbé ọmọ pọ̀n nínú ilé mi. Ṣọ́bọ̀. Àmín. kẹ́ni ẹ wọlé o. ọ̀gá ṣègbè ara o. ẹ̀kúṣẹ́. ṣé wàá pa. pàtàkì ọ̀nà ọ̀kọ̀dà. àtàrò ni o. Mm. báwo ni gan. ṣé ẹni tí ó máa gbaṣẹ́ lọ́wọ́ yín ti dé. ẹ ó ti dé ọ̀gá gẹ́gẹ́ bí tí ẹ sọ fún mi ní àárọ̀ pé tó bá ti dé kí n fi tó yín létí tó ó ti wá dé wọn á ní kí n á fi tó yín létí mi tó máa lọ. kí n má fi àkókò ìṣòfò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ti mọ ohun tó ń ṣẹlẹ̀ níléeṣẹ́ yìí nípa ikú madam ojú ọlápẹ́ ìyàwó ọ̀nọ́rìbù ọ̀rọ̀ tá a pè lówè ó ti márú dání wọ́n ti lọ́wọ́ àwọn agbófinró nínú kó rẹ̀ sí òkun rẹ̀ lè gungun kó má ní bá ṣe fà wá ẹ̀rọ ti pẹ́ ẹlẹ́mú kó o pé wọṣẹ́. ní báyìí ẹni láǹfààní láti padà sílé lónìí ọ̀dọ̀ agbófinró lẹ máa wà títí tí sọ̀rọ̀ àfi ní ọjọ́ kò jẹ́ òun mo dáadáa náà o àtijọ́ tani mo ti ń kọ ìwé ìfisẹ́sílẹ̀ mi bóyá mo fi jíṣẹ́ fún mi ọ̀gá pé kí ni <laughs> ọ̀gá ṣé rí ẹ̀gbọ́n mi tó wà ń lo ọba náà àti ọ̀sẹ̀ tó kọjá ló ti rẹ́ sí mi pé mo bọ̀ nílùú òyìnbó torí pé wọ́n ní òtútù pọ̀ lọ́hùn ní òtí ìje ń lọ tó tútù bá ti lọ wọ́n sọ̀dá sọ̀hún ọ̀gá ẹ̀jọ̀ tó lọ́hùn ìrẹ́yìn ò ní sẹ́wọ̀n rí ìrẹ́yìn ò ní sẹ́wọ̀n ìgbà ẹ̀jọ̀ tó lọ́hùn. bàbá ẹ bá wọlé àwọn tí ẹ máa ṣàlàyé fún máa dé lórí sùn. ọ̀gá ẹjọ́ ọ̀gá ẹjọ́ ọlọ́run ní sí ọ̀rọ̀ ilé ìdí ẹjọ́ ọlọ́run ọ̀gá. ẹ jẹ́ kọ́ wà bọ̀ ẹ kọ́ wà kọ́ wà bọ̀. ẹ rọ ọ̀gá ẹ dẹ̀ pẹ̀lẹ́ ọjọ́ ọlọ́run àṣẹ mọ́ àmì o kò dẹ̀ ń jẹ́ ká irú ẹ̀ mọ́. ṣé gan ọlọ́run ní í ṣe ní àrò ọlọ́run bá ṣẹ́rù ẹ̀ mọ́. ọ̀gá mo ní kí n fi àsìkò yìí bá yín sọ̀rọ̀ nípa ti àwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé lórí ti gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká fìjà fọlọ́run jà ká fọwọ́ lẹ́rán mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbà pé bọ́lọ́run ṣe fẹ́ kórí nìyẹn tábà wá tò nítọ̀la tá a fi gbómi ìjà kaná lórí ọ̀rọ̀ táwọn wí kò jí ẹni tí wàá mọ̀ ọ̀gá àfi kí ọlọ́run bá bá wa wo àwọn ọmọ wọn kó sì bá wa dúró tẹ̀yìn náà. ẹ ṣé gan-an Mr. Abu, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Eh, hmm? ọlọ́run bá yanjú gbogbo ẹ̀ àní sùúrà wa eh, báwo ni ilé pọ̀dọ̀ yín àti àwọn tó kù. everything well, okay sir eh, mo kàn fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ti tanker trailer tí ó ń gbé epo wá fún wa ogbó ti kan mọ́tò yẹn náà díẹ̀díẹ̀ sir nítorí pé lásán tó wá já epo fún mi lọ́dọ̀ mi <laughs> ó fún wa problem díẹ̀ pàápàá jùlọ kó tó lè tọ́ọ̀n nínú lépo ọ̀dọ̀ mi yẹn ah, <laughs> àwàdà kọ́ ọ̀gá ọlọ́run abóyin láṣìírí sá áwù mi kẹjẹ kí ara tírélà mi. àbú olódodo ẹ kú àfiyèsí actually ó ti ń wà lọ́kùnrin mi náà níta máa ṣe rè tátẹ́gùn bá ti fẹ́ sílẹ̀ díẹ̀ sí i. Eh, lágbára lọ́run máa lọ sí ìrìn àjò kan fẹ́ lọ sí UK. Ah, ní kété tí mo bá ti dé ìyẹn la máa kọ́ mú gbọ́ eh, máa wá táǹkà mi ah, àdúrà táwọn àgbà ní pé gbogbo nǹkan tí mo fẹ́ lọ ṣe kí ọlọ́run jẹ́ kó bọ́ sí i. Ah, <laughs> ọ̀gá lágbára ọlọ́run á bọ́ sí <laughs> ẹnlẹ bàbá ẹ dákun ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. o lọ́rọ̀ ni. ṣé tó ní ṣe pẹ̀lú ìjókòó àbí lára àwọn àṣẹ tiẹ̀ tó máa ń ṣe. sẹ́rí tẹ́ bá sì gbọ́ tẹnu mi yóò jọ ṣe ẹ̀yin láǹfààní yóò sì ṣèmi náà láǹfààní ṣe mọ̀ pé tá a bá bẹ̀rẹ̀ nípa ti ọlọ́fíìsì ń kálukú pẹ̀lú ọ́fíìsì tiẹ̀ ni ṣùgbọ́n ibi tí mo jókòó sí ni mo ti ń gbọ́rọ̀ yín tó ti ń ta sí mi létí lóòótọ́ kọkàn mi ṣùgbọ́n tí n bá sọ tínú mi jáde kò dáa mo wá ń gbọ́ tẹ́ ń sọ̀rọ̀ tírélẹ̀ tanka tẹ́ ń sọ̀rọ̀ tanka tírélà mo wá gbà ah, tálẹ́ǹtì mi rèé yìí sì gbọ́dọ̀ bó tálẹ́ǹtì mọ́lẹ̀ wà láìbí ń bá ilé bò sátìrà mọ́ ní ó béèrè lọ́wọ́ mi lọ́rùn bàbá ní tí mo torí rẹ̀ wá ni pé mo ń wa ọkọ̀ ah mo ń wa tírélà wàláì tá a bá ń sọ̀rọ̀ katakata tractor tá a ń sọ̀rọ̀ gbégilódò mo ń wa mọ́tò eléèdú sẹ́ẹ̀rí ibi tí mo ti bẹ̀rẹ̀ gan rèé o ibi tí mo ti bẹ̀rẹ̀ rèé o ṣé ń gbọ́ mi bọ̀dá mo bẹ̀rẹ̀ látòrí kẹ̀kẹ́ èmi àmọ́ múwò mọ́ mi nígbà tí mo wà ń kékeré ya níyì èmi àmọ́ múwò rẹ̀ lọ fi gun kẹ̀kẹ́ bàbá kọjá láǹpọ̀pọ̀ tí n bá gun kẹ̀kẹ́ lọ báyìí kí n ba kẹ̀kẹ́ jẹ́ kí n rúdùn mi kí wọ́n fẹ́ pa mí nígbà ọ̀ya mo bẹ̀rẹ̀ sí gbé ọ̀kadà àwọn ẹ̀gbọ́n mi jáde kí n gọ̀ ọ̀kadà nígbà ọ̀ya ọwọ́ mi wá já sójú ọ̀nà gan tààrà mo wá mú iṣẹ́ ìlọ́kùnkúndùn kọ́kọ́ lọ fátùkẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́sàn àwọn eléèdú mo ń wa burúkú ọkọ̀ ìfọwọ́ pé bí kẹ́ kó tírélà twenty kẹ́ kó jọ kémi ọkùnkù mọ̀ wà wọ́n. ogún. ọ̀gá mò ń wa ọkọ̀. sanyẹ̀rì ká tiẹ̀ wá sọ pé òun wa tírélà ṣé o fẹ́ wa o fẹ́ wa ogún pọ̀ lẹ́ǹkan náà <laughs> ṣé o ti rí pé o ti rí pé òun parọ́ ń sìn ẹ́ ibi báyìí tá a fi ẹ́ sí pé kó máa ṣọ o ti ṣọ́ o lé ogún pọ̀ náà. kì í ṣe gbogbo twenty náà mo sọ pé mo lè wà tán lẹ́ẹ̀kan náà o ń wà ní ìsáàgì àwọn kan kì í ṣe dandan ní kẹ́ ra ilé ìpò nìkan o ti gbọ́ bàbá tẹ̀rọra tírélà àpẹ́ wà á fi ilé tó ń ṣẹlẹ̀ wà á máa wa tírélà o ti mójútó yìí débì kan náà. o mhm. ṣe. pọ́ńtù wà nù ọ̀gá mo sì ní pọ́ńtù tí mo torí ẹ̀wà gangan ní ilé. ṣé yẹn nítumọ̀. dáadáa nítumọ̀ rẹpẹtẹ. ń bọ̀. nípa kíní ìnáwó tí mo sọ fún yín pa fẹ́ ṣe ni ìnáwó ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n ẹ̀ dẹ́kọ́lá.

o fẹ́ yá what. I owe you. ìwọ fẹ́ yá I owe you. ok o fẹ́ yáwó nìtumọ̀ ẹ̀. bẹ́ẹ̀ bò mí láti rí mi. ok dúró dúró ṣe ọ̀dẹ ló máa ń pè mí ni ṣọ́n pé mood tí mo wà ọgbà gbogbo nǹkan tó ń ṣe ò fẹ́ gbà nínú owó oṣù bó ṣe wáyé ó ń gba owó oṣù mẹ́ta tó máa ná á lóun á máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ ṣé ọlọ́run kọ́ ló ń ṣọ̀yàn iṣẹ́ security náà ló sọ iṣẹ́ tó ń ṣe díẹ̀díẹ̀ tó ń gba owó ẹ̀ ètìlẹ́yìn advance ṣé ẹni bùkátà tó pọ̀ gan ṣá. mo lérò lẹ́yìn ẹ̀ sókàn mi fẹ́ wọlé ìwé ni. mo ti gbọ́ òkú òkú onísókàn mi fẹ́ wọ skul àwọn ayẹyẹ aládẹ láwọn ọmọ táwọn rán skul ẹ mo máa mo ti gbọ́ máa lọ máa lọ. bàbá bùkátà ni mi o. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ sẹ́ mi fẹ́ gbọ́ anything mọ́ tòrò lákọ̀ọ́kọ́ máa nítumọ̀ kò nítumọ̀ olórẹ́kejì máa nítumọ̀ kò nítumọ̀ kò sí àyè fún kẹta. ọ̀gá ẹ ṣe gbàyàn kan kún máa yín pé méjì bóyá wọn á lè ohun níjọ́ tóun bá wá bí iṣẹ́ á lè máa relieve ẹ̀ níjọ́ tóun bá mú wàhálà tiẹ̀ wá èkejì á dẹ̀ lè máa múnú yín dùn. ẹ wo ẹ ṣáàjì máa manage òun bẹ́ẹ̀ yẹn torí ó ní ìwúlò ẹ̀ bó ṣe wà yẹn burúkú oògùn wà lọ́wọ́ ẹ̀. oògùn. ọmọ Ọ̀yọ́ ni ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀kan náà. Ah! tó ti tó ìyá àgbè bó sunkún látò ń dọ̀la kò tó nǹkan tó ti bàjẹ́ ṣe hmm. eh, eh, eh, kò tó mọ̀ sunkún mọ́ ó tó pẹ́ àwọn lẹ́nu kù wọ́n lọ. Ah. ah, ah, ah hmm. Hmm gé iná ti jó wa o. Ah. Ige, kí ló dé? Bá mi, ọlọ́run tó ti kú o. Ah! Ẹ tún gbọ́dọ̀ sunkún mọ́ gbogbo ará àdúgbò wọn ti péjọ tàbí látàárọ̀. Ah! Gbèsè! Eruku! Gbèsè! Eruku! Gbèsè! Eruku! gbèsè. Ibrahim ṣé wọn pé kinní kan máa ń yà mí lẹ́nu láti ìgbà tá a ti wá sọ́dọ̀ ìyá ọmọ dàlágbé rẹ̀. kí ni ìyẹn o my dear. bí ẹ̀sìn ṣe wọ̀ ẹ́ lára tó ìgbàgbọ́ mi ni wípé wàá lòdì sí àwọn nǹkan tí ìyá yìí ń fún wa láti lò bíi àṣejẹ ṣùgbọ́n mi ti ẹ̀rí tracy ṣẹ̀ lára ẹ̀ rárá sórí ọlọ́run ló dá ewé àti ìwò kakọ̀ ló lọ́nà tó dá ló ṣe pàtàkì sórí àwọn òyìnbó aláwọ̀ funfun gan àwọn ogun òkèrè níbi ká lo ewé àti ìwò. ṣé tòótọ́. pé jẹ́ nìyẹn jàre àdúrà tèmi kàn ń gbà ní pé gbogbo nǹkan tí a bá ń gbà ṣe ń bọ̀. ẹ pẹ̀lẹ́. ètò sẹ́yìn ni mr and mrs ibrahim gbalagade. àwa ni. ẹ bá màmá nílé o wọ́n ti lọ sí ìpàdé alágbo ìbílẹ̀ àwọn ṣáàkùn tó lọ wọ́n ti ṣètò sílẹ̀ fún yín wọ́n ní eléyìí ni àṣekágbá gbogbo ẹ̀ pé kí n sọ fún madam pé ní ọjọ́ kẹtàkẹta kí wọ́n máa jẹ́ pé lágbára ọlọ́run ilé ayọ̀ aṣọ nínú wọn nítorí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ńlẹ́lẹ́dẹ̀ ń bí tiẹ̀. àmì o àmì o àmì o ẹ ṣé gan ẹ tí màmá bá wá dé ẹ bá mi kí wọn. ẹ náà tún lọ sí i ẹ gbà mí o ẹ dàpọ̀ ẹfun lómi o. arákùnrin ṣé ò sí. Ah, ẹfun lómi o. níbo ló ti ń bọ̀. ẹfun lómi o. kí ló ṣe ẹ́. Ah, ìyá àbúrò ẹfun lómi o. ṣẹkọ rè bẹ́ẹ̀ bomi. ẹ bá bomi o. ìmọ̀lẹ̀ ah, yìí o. àìgbélé ọrùn kan rọ̀ la màá gbọ́. kò ní kí ló dé. ẹfun lómi o. ẹfun lómi o. àmàlí rògbò. Ah. Ah, pẹ̀lẹ́ kí ló dé ah, ẹ máa bẹ wájú kò báyìí. ẹ bá ń bọ́ gẹ̀rẹ̀ ẹ bá ń bọ́ gẹ̀rẹ̀ ẹ dàpọ̀ o ẹ bá ń bọ́ o yéé orí mi o. o. ẹ ṣàánú mi ẹ bá ń bọ́ gẹ̀rẹ̀ èèmọ̀lẹ̀ yìí o ẹṣin kò tiẹ̀ lórí eré o kọ̀ǹkọ́ kò tiẹ̀ ẹnu tẹ́ mo ti kò tèmi o ẹ bá ń bọ́ gẹ̀rẹ̀ o. ẹ gbà Ah, ah, ẹ ṣeun o n tẹ́ ọjọ́ tẹ́ mu ọlọ́run ò ní jẹ́ yín o. àmì o. èdè ìtàn lẹ́kọ̀ọ́ oúnjẹ ò tán lórí yín o. Ah, n bá wọn gẹ̀rẹ̀ tó ẹ bá ń bó sí i ẹ bá ń bó sí i. ẹ gbà. Mm-hmm. ẹ o ẹ o mm-hmm. Mm-hmm. ẹ bá ń bó sí i. ẹ wo ọ̀rọ̀ gẹ̀dẹ̀ kọ́ ní ti ń ṣe yín báyìí o ẹ jẹ́ mú yín wọlé kẹ́ ẹ bomi sára kára yín wálẹ̀ dáadáa. kò burú. bóyá ẹ lè sọ nǹkan tó ṣe yín àti nǹkan tẹ bá fẹ́ jẹ ṣe ti gbọ́. ó yẹ ìgbésẹ̀. Mm. àmọ́ mo bá wẹ̀ tọ́lá ń jọ̀gẹ̀dẹ̀ sí. ẹ pẹ̀lẹ́ ẹ̀sẹ̀ jẹun gidi ah. ẹ ǹlẹ́ ẹ rọra o ẹ gbéra kọ́mọkọ́mọ ṣe díẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ rọra o àmà ní sí mi o ẹ rọra o ẹ ṣàlùwẹ̀ lọ́gbọ̀n ọgbọ̀n ẹ pẹ̀lẹ́ ẹ rọra o. ẹ àbẹ̀wò àlejò wa. Ah, ẹ̀yin ìgbẹ́ tí làwọn máa kí pókó àlejò afẹ́fẹ́. ṣé ńgbà tẹ ẹ̀sì dé àyìn ṣé wọ́n dẹ́ iná lóhùn dáadáa. ẹ gan ni ẹ wọ́n gbìyànjú. ẹ̀yà animal sound ni. Ah, ṣe ó kọ́ ọgbọ́n lórí. Ah, àbájọ aláàtúnjọ jẹ ọ̀gẹ̀dẹ̀ nígbà àjọ̀gẹ̀dẹ̀ tó wọ́n ní wá kí n wá bomi ara kí n tó mọ́ ọ lọ. bí ṣe máa ṣe fún gbogbo èèyàn nù ó ṣèyàn àlámú rẹ̀ ṣèyàn bí ṣe máa ṣe nù. Ah, mo jẹ́ dòdò wọn gan èèyàn ni á. Hmm. ṣé ẹ ti wẹ̀ orí ibú tẹ wá wẹ̀ tán àbí kí n wọlé wẹ̀ mọ́ yín lórí. kíláàdé kí ló dé kí ló kan yín lójú ah, nígbà mi gan dé yín kánjú ah, ọlọ́run ti mú mi kọjá bí ẹ ti ń lé mi ẹ ṣe sùúrù a ti di nǹkan kan náà fa èyí ti jẹ́ ayé yóò sì ní dáa fún kankan náà tẹ̀ ẹ́ ta àbí kò fẹ́ ẹ dèfé pè ní ṣé ṣe pẹ́ sùn. ó dàbí kólókè náà ti ṣe ni. ohun yìí ti lé gbọ́ o. ṣe dáa fún mi. de kó mọ̀ bọ̀ ṣe ni sọ̀rọ̀ kó mọ̀ bọ̀ ṣe ni ó lè gbogbo àdúgbò. ó dàbí pé ó lè. Jó, sọ́mà bí ọ̀rẹ́ jó. Wèé sọ̀rọ̀ ọ̀nà! Ẹ mọ ọ̀nà! Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Àbí ẹpẹ rọra sí àbí ni mo sáà sì ń ṣe díẹ̀díẹ̀ náà ni. Ìdára, bí mo ti wo yìí, ni wọ́n rọrùn sọ̀rọ̀. Ah, ah. tàìmọ́ oorun sùn ti jẹ́ nígbà àwọn òfòrí pẹ́pẹ́yẹ ṣépè fún ọ ebi ó sásì náà ni àrùn ò ní ní ọ ìmọ̀ràn tó ò sì ní í ṣe lórí rẹ lágbára ọlọ́run. ìyá àgbè ara nìyẹn ee a ní ẹ mọ́mọ́ sọ̀rọ̀ òdì síra rẹ mọ̀ ṣé ọmọ pé ta sọ́mà lẹ́nu ni. wo bọ́rọ̀ burúkú bá ṣe tibẹ̀ jáde báyẹn ó ti di live footage inú o wo irú nọ́bà ẹ̀ sì mọ ba nǹkan jẹ́ ni bí ti ń jó fàánù ní ọmọ ọjọ́ rédíò mò ń sọ tèmi o. Mhm. Eh, ìyá tí ń mọwọ́ tí ń mẹsẹ̀ ni mò ń jẹ yìí ah, ṣé bí ẹni ilé ayé yìí náà àfọ́bà fi ilẹ̀ ni ah, ah, ó yẹ káwa náà mọ fọ́ọ̀bà ká tó fi ilẹ̀ àwọn tó ti fọ́ọ̀bà wọ́n dọ́ọ̀bù wọn ò mọ́wọ́ kú ojoojúmọ́ wọn ń fọ́ra kí ẹlòmíì ọmọ bá àfọwọ́ kan sí ni ṣé bá ti máa bá lọ nìyí ni. ẹ ẹ àgùgù bá wọn fọwọ́ bà lágbára tọlọ́run tí a náà sì fẹ́ dé báyìí ẹ mọ rò jìnnà pẹ̀lẹ́. òwúrò àmọ́ tó bá lè pé èèyàn ní bẹ́ńdì ọ̀rọ̀ mi tí gbogbo ẹ̀ fi gbó ti rí ah! tó mo fóun tọ̀ sí kóòtù ọlọ́run mo fà lọ́lọ́run lọ́ọ́ tó ti tó ti tó tó. ọ̀pá bó o la àti ajẹ́ sólè tó bá ní. ìgbọ́mọwọ́ lọ fẹ́ bọ́ọ̀lẹ̀. Ah! ṣé n fi yé èèyàn dáńgbà náà. èmi àti yín lónìí ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ ti tẹ́ ẹtẹ ibo lẹ gbà wọlé ẹ ti padà tẹ àbí èdè ń bá iná tó olúwojí o olúwojí ní sáwọ lóde ìwojí olùgbọ̀nà ní sáwọ lóde ìgbọ̀nà adíyá fún Ọ̀rúnmìlà ọjọ́ tí bàbá ti kọ̀lé ọ̀run kò wá kọ̀lé ayé ó ní wọ Ọ̀rúnmìlà àlẹ́ ọ̀tá ló ń nà oníwájú lọ́wọ́ àjùmọ̀ káfóró sí títí pàgbẹ́ yín ọlọ́run ìlà kékeré gbọ́dọ̀ tiẹ̀ sí títí pàgbẹ́ yẹn ọlọ́dọ̀kọ́ àtòsí ńlọwọ́dì àtọ̀gbọ́ ọyọ́ ọ̀dọ́ máa wọlé ẹ̀ lálẹ́. ó kàrí ọmọ ọ̀dọ̀ àgbà ní àbí. ká wá sọ pé nǹkan tó jù yẹn kò jẹ lọ́nkọ. ẹ tí ọba jẹ lọ́mú sí wà pẹ̀lú yín mo wà yín ọba mi tó ọ̀nà tó kú parí ẹsẹ̀ lórí àpáta ah eruku lálẹ́ àbí àpáta o ọ̀rọ̀ ńlá tí mi ìlú títì mo fòrò àwọn ọ̀gá rẹ̀ lọ́sàn ìmútábà yẹpẹrẹ ọyàbẹ mọba rẹ ti ẹ bàbá sọ pé ìyẹn ò tún bá wa lẹ́jẹ̀ mú kọ́ mọ̀. ẹ kò bá yín ní lẹ́jẹ̀ mú. Ah, ẹ wo sẹ́rí ọlọ́run tí yóò jẹ́ kí ẹbí inú yìnbọn látọkùn ọlọ́run bọ̀ lọ́jọ́ ni kò ní dẹ̀sùn sí aláàárín àbí òye sẹ́rí ẹ má wo ọ̀rọ̀ mi o èmi ẹ̀ èmi èmi ìwé àkàjù mi èmi mọ̀ ẹ̀ ìwé tí mo kà nígbà mi láàmú bí kí n gbàgbé òun ìwé ìwé bí yorùbá gún wà àbí díẹ̀ ẹ̀fọ́ ọdún jọ adébáyọ̀ wà létí bí kí n kàwé wọn ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ṣùgbọ́n sẹ́ni ilé ìyá ọmọ àti kéèké ọ̀dọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ bí ìwé. Ah! inú yín ti le tẹ́lí bẹ́ẹ̀ ṣe wọlé yóò le àmọ́ ẹgbà kò ní sóògùn ẹ̀wọ̀ ìjọ torí ọlọ́run torí ọlọ́run ọlọ́run ní járí bí èṣù láàrin ara wa. àwọn tó ń gbénu lóyìn kan. ọdún máa ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ńkúnlẹ̀ ìdáhùn ẹ̀jẹ̀ ńkúnlẹ̀. òkàrè òkàrè òkàrè <clears throat> àwọn tó ń gbénu lóyìn kan. tí ń gbé inú ilé hmm. wọn pọ̀ mo ní ọ̀gá ọ̀nàrẹ́bù ẹ̀rí tẹ̀ àti ọmọ wọn obìnrin kékeré báyìí pẹ̀lú ọmọ ọ̀dọ̀ àti mọ́ mi abọ́jú mọ́mọ́ wọn. òkàrè ìṣúná ọ́fíìsì. ó ti corporate ó ti corporate. kí máa lọ ẹ̀dá kan ẹ̀ sọ ọdún ayọ̀ ẹ̀ sọ ọdún ayọ̀ ayé yín ò ní bàjẹ́ ẹ̀yin náà tọ́jú ọmọ yín. àti wọ́gán fúnra ẹ̀ ẹ̀yin mélòó lẹ wà nílé lọ́wọ́lọ́wọ́ báyìí. dadi màmá màmá gbà ilé olú ti lọ sí sùkúl bọ́dí náà fún wa. ìyá afọ́jú yẹn. useless. jíde ìṣòníyàrá gan-an. jùmẹ̀. ẹ lẹ́ńdí o. kí ló tún dé. manager àmàṣeré láàárọ̀ ènìyàn àná làwọn amúrọ̀bà ka wọn mọ́lẹ̀ wọ́n ti pa bọ́lá títò. bọ́lá títò. gbogbo owó tọ́nọ́rẹ́bù kó dé láti òkè òkun pátá náà kó lọ. ṣé owó tán wàá gbé lọ ṣó tó ẹ̀mí ọmọ ọlọ́mọ tán dá lè gbòdò. àjálùrú èwo lè yí Elédùmarè. bá a ṣe wọ̀ nìyẹn o ẹ wo ìgbìyànjú tẹni bá ṣe ń pàkan báyìí nìkan tó ń rú. kí ló dé téyín fojoojúmọ́ ká tílẹ̀ yín wá fẹ́ di wíwó èyí mà ga o àmọ́ wá wọ̀ o ẹ kú àtẹ̀mọ́ra ọ̀gá ẹ kú ọ̀rọ̀ èèyàn. Eh, Mr. Ibrahim. ẹ̀yin dà ẹ járíra. ẹ̀sọ́ ló gbà o torí téèyàn bá ládàánwò débò tó bá ń sunkún tó bá rí tẹlòmíì yóò máa dúpẹ́ ni torí tó bá rí tẹlòmíì yóò pohùn ẹkún dà yóò mẹ́rin bọnu rìn ni o. àdúrà ni máa gbà ọ kó lóra kó bá wa dẹ́kun ìbànújẹ́ kó bá wa fòpin sí àjálù. ọ̀tọ̀ lẹ́yìn tí mi ń bá bọ̀ tẹ́lẹ̀ kí n tó bẹ́lẹ̀ ilẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. tanka tirela wa tó já epo fún wa lálẹ́ àná bó ṣe fẹ́ gbẹ́lẹ́ lẹ̀ nìyẹn nínú bá sọ kò sí ètò sẹ́kùn ògbà ọ̀hún staff wa ilé epo méjèèjì ní tí mo ṣe. gbèsè. ojú ẹ sọ́nà ara tí n bá tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú lẹ́tà ayọ̀ tó ti gbà wálé látọ̀dọ̀ dókítà yẹn kò ní jẹ́ kí n lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí mo bá dé airport sì máa ní kí kọ́lá gbé mọ́tò padà wá sílé mo fẹ́ kó tọ́jú ara ẹ̀ mi fẹ́ fún wàhálà kankan mo fẹ́ kí bébì kó máa kíkì nínú ẹ̀ ṣùgbọ́n. ok sweetheart kẹ máa fojú mi sọ́nà kẹ pé mímí délé tẹ bá ti dán òun ni kẹ ẹ dẹ túbọ̀ tẹra pé oore tọ́lọ̀ ń ṣe fún wa kó fi lé wa lọ́wọ́ tó bá fi lé wa lọ́wọ́ tán kó bá wa kalẹ̀. àmì náà yára òbí àmì ó. <laughs> àti passport yẹn. orí tébù lẹ gbàgbé ẹ sí. lẹ́tà ayọ̀ tí wọ́n náà mú wálé fún ó ti jẹ́ kí inú mi dùn yàdùn jù. ṣá ṣe wàhálà bí mo ṣe sọ fún ẹ. Can you safe trip? Yeah. All right. Miss you. I miss you too. Bye. Bye. wá sí adé tiẹ̀ ó ní bí ó rí pa. ẹgbẹ́ náà ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ arákùnrin. ẹ kúṣẹ́ o arákùnrin ẹ kúṣẹ́ dákun alálùbọ́sà mò ń béèrè. arákùnrin alálùbọ́sà mò ń béèrè. àfẹ́ àìlọ́ yá yìí bí àtọ́jú lè máa mọ̀. àbájọ àṣewèrè ni ẹni tá à ń bá sọ̀rọ̀ káti ẹ̀ wá sọ pé ìyá wèrè ṣé tí yín tún di ni àbí àìmọye wèrè kọ́ láti bá gbé tá à ń bá sùn tá à ń bá jí ó wá ní ẹ mọ́ sọ̀rọ̀. ọ̀gbẹ́ni ẹdẹ mi lóye mi ń lọ. òṣèlú ah, ah. ẹ̀yin mọ̀ bínú jà ni ẹ̀yin mọ̀ bá ti ń lọ. ẹ mọ̀ bí ẹ̀yin mọ̀ bí tẹ̀ ń lọ ni. wọ́n béèrè wájú wọ́n ayédọgbọn. ah tani. ayédọgbọn. it's a lie. kówó pé. ojú rẹ̀ rè. kówó pé. Ah. ọlọ́run mo dé. kẹ̀kẹ́ yẹlẹ kẹ̀kẹ́ yẹlẹ. Eh? Eh? Ah. ibi ló wà. Ah. wo eh, ọmọ tó ṣẹlẹ̀ máa bọ̀ gbé kẹ̀kẹ́ wa <laughs> gbé kẹ̀kẹ́ wa. o ṣeun. ayédọgbọn wo ayédọgbọn wo. kówó pé mọ́. kówó pé a tún fi ojú rin jú. ojú rẹ rè. lọ́run ṣe o. o já wọlé eh. máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ lórí. Ah. ọ̀rẹ́ mi ó ti wá jẹ́ tí gbogbo ẹ̀ fi wá dàgbà o àfìgbà tí mo rí onídòkun ọ̀rẹ́ rẹ tí ń ṣiṣẹ́ lé ìgbókùpamọ́sí ó fún mi làbárè tí mi sì fẹ́ dì sọmọ bóun náà pẹ́ lágọ̀ọ́ ọlọ́pàá díẹ̀ lórí ọ̀rọ̀ rẹ òun ló wá jẹ́ kí n mọ̀ pé látijọ́ tó o ti fún mi ní epo sínú ọ̀kadà làdán òwúrúkú ti dé àtìgbà náà mo sì ti ń wá òun òrí ọ. bó ṣe jẹ́ ló ń dòkun sọ fún ọ sọmọ bó ń dòkun lọ́ba ń wá sẹ́yìn òun náà ló sì so ń dùn fún mi níbi iṣẹ́ náà sí lára oníwọ̀fà bí onígbọ̀wọ́ abánikówó lára ni. bọ́rù òfin sì rí nu. bó o wá ní ìyàwó rẹ tára rẹ ò yájọ́ sí. ọlọ́run ṣeun ọpẹ́lọpẹ́ epo tó fún mi ń jọ náà sórí bí mo ti da epo sínú ọ̀kadà mo bá gbé ó di ilé mo kọ́kọ́ rọra gọ́ sọ́hùn mo wá gbé ọ̀kadà mo fi ṣiṣẹ́ lọ owó tí mo wá mú bọ̀ ń lọ́gbẹ̀mí ẹ̀ là díẹ̀ ló kù ó kú tán ti ń ṣẹlẹ̀ láyé ọmọ ẹ̀dá ní kò bá ní wọ́n jọyè òjálẹ̀ onílé mo ti ah! lẹ́yìn wọ́n níbi tẹnìkan bàjẹ́ ah, tẹnìkan lè dá mo mọ̀ pé ìkọ́pẹ̀ mi ìyàwó rẹ̀ náà lọ gba ẹ̀rí ìyàwó ẹ̀ lórí. bí bọ́rọ̀ ọlọ́run sì ti rí nù ẹ̀ má rí di iṣẹ́ ọlọ́run àdúrà tí mo kàn lè gbà ni pé èèyàn tó kú kọ́lọ́hún fọ̀rọ̀ kẹ́ àwọn tá a sì ń bẹ láyé kọ́lọ́mọ̀ ètí ìkanjú pa wá báyìí ìdẹ̀ra ń kọ́ àti àwọn ọmọ. ìdẹ̀ra jáde ó mú gèlọ́ àmọ́ ọmọdún tó ti kú. kí ló pa. Ah! sọ ma pé ọgbẹ́ inú yọ lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ mélòó sì lọ́mọ náà tí òun jẹ́ gidigidi lásìkò kówó pé ọ̀dà kí làwọn òbí rẹ̀ ń wo àwọn méjèèjì àti bàbá àtìyá tí wọn ò tiẹ̀ bọ́ dá sọ̀rọ̀ rẹ̀ wọ́n sá ní bísí ò bá là ọmọ inú rẹ̀ a máa là. kí aláyé dọ́gbọ́n sọ yìí èmi èmi náà sọ mo lù sí ọmọ níbi ní ọmọ ní mi inú bàbá bá mi nínú sílẹ̀ kó ìbò tó dé nígbà tí ègbó dé tán lówó pọ̀ sí bàbá mi agunbíadé ọdẹ máa fẹ́. It's back on and down. I will. Oyèmí Adéròjú ọmọ mi sakin. Oyèmí lọ pẹ́ lókè sí. Bàbá kó mi ní ọ̀sẹ̀ jàjì náà. Àbágbérọ́ ni o. Kí ló dé? Kí ló rí? Kí ló ṣe? Mo ti rí ọkẹ́ nǹkan báyìí. Ilẹ̀ ọgbọ́n àgẹ́rẹ́ àfọkọ́yẹrí wọ́n ti gbé àmì báyìí. Àìrí mi ní ìmọ̀jì ó dùn ọ́ àlè tí ò sẹ́ni ọ̀rọ̀ ni ò sọ ọ́ bọ́mọ wa kí mi òwò níjó ni n ó dé yìí tí ní í mú kan rẹ̀ lẹ̀ odò ọ̀yà ni wọ́n pè kíní ìfún ọ odò ọ̀yà ni o odùlé yìí mm. ah, odò ọ̀yà lórí ẹ̀ máa bí orí ọ̀kẹ́rẹ́ kọ́ ah, ah. ọ bá fẹ́ dá odò ọ̀yà mọ̀ eh. ibi ìgbà ẹ̀yẹn ìwọ fàámẹ́ o torí mm. pé awọ lásán ni owó awọ ni eh. mm. bọ̀. nígbà tí mo dé ìyẹn fọrọgi ẹ kú pàdé o ah, bàbá ìyá ṣe é ní. tọ́lọ̀ ewo ṣe. tọ́lọ̀ àti ti yí àwa dùn ọlọ́ọ̀sẹ̀. mo ti ẹ̀ṣẹ̀ tó ń béèrè ẹni abálójú tó kò ti kọjá pẹ́ẹ́dẹ̀ ọ̀dà bí. láṣẹ ní mi nìkan kọ́ pàtàkì pàtàkì. òun àtàwọn àbúrò rẹ̀ ti ṣeré lọ ah, kò sí ń dọ́mu nǹkan kan ò ní í ṣe ikú ìgbẹ́jà lójú náà. ẹ ṣeun mo dúpẹ́. Hmm ẹrẹ tí àwa náà lẹ́ẹ̀dẹ̀ o. àdéròjú àsọjú pọ̀ ọmọ sàsọtọ̀ ọ̀rọ̀ èwo ni pàtàkì pàtàkì ńlá àwọn ọmọ tí mo bí. ó dènà n ò lè pé ibi ọkàn rẹ wà tí ọba ti lálà nǹkan kan mọ́jú ẹ bọ́ sì mí bọ̀ n tí láṣẹ ní pàtàkì sí mi ẹni wípé àkọ́rí ọlá rẹ ni àbúrò tiẹ̀ nu ọlọ́mọdé kan ní ìlú gíga so o ṣe báyìí bẹ́ẹ̀ náà sì lè yá mi. wọ́n gbọ́ mi bọ̀ ń tí ẹ o wọ́n ọ̀dà abẹ́ ẹ sórí rẹ̀. Hmm. Hmm èmi àtàwọn bàkan mi méjèèjì ọjọ́ kó àlùkò tọ́jú ni kò sẹ́ni tó lè mọ̀ pé mi nìkan ṣoṣo tiẹ̀ nù wa bí sì ṣe é ṣe fún gbogbo àwọn ọmọ aráàlú yòókù náà nù ṣé wùmí náà lọ́wọ́ ayẹ kọ́mọ inú tó dè sí tó kà á kí mọ̀nàmọ́ná kọ̀ọ̀kan mọ́ tàn ọ̀bọ̀ oṣù mi o. ṣùgbọ́n kò pé látijọ́ tèmi rẹ ti ń bọ̀ rẹ̀ bọ̀ ó sọ̀tàn fún mi dé gbogbo ibi tó dé yìí rí. Ah ayédọgbọn kékeré ni mo ti ń pò bọ mo pò títí títí títí n rí pò kókì láti kékeré báyìí ni mo ti dáná mọ́ dàrú òbí síbi wọn pé mo ṣẹṣẹ ayé sọ mi ń kówó pé orúkọ tóbi ọ̀ sọ mi síbẹ̀síbẹ̀ owó ò pé ọ̀bẹ ìdùnmọ̀rí wa fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ mi ó ń wò mí ràn ṣùgbọ́n mo mọ̀ pé tọ́ọ̀ bá ti sọ̀rọ̀ gbogbo ń tọ́ dá ò gbọ́dọ̀ gbìn àmọ́ tọ́ ọ bá ti sọ̀rọ̀ gbogbo ń tọ́ dá náà gbọ́dọ̀ dákẹ́ ẹjọ́ kò sẹ́ni tó mọyì ìpè tí ń bẹ ńlẹ̀ kò sẹ́ni tó lè káyẹ ẹ̀dá ọmọ ádámọ̀ tí ń rìn lórí ẹ̀ lójúmọ́ bá a ti ṣe wá pọ̀ tó níwájú rẹ̀ ọlọ́wọ́n ọba báwo wá kà mí mára àwọn èèyàn tó rántí yọmí kò nínú ìdààmú àti fòrú tí mo wà yìí mo ti wá sọ jáde lẹ́nu nìyó ó ti kónú afẹ́fẹ́ òbí tátẹ́gùn ọgbọ́n náà dé tẹ́sẹ̀ mi ò lè rìn dé tán kó mímu kúrò nínú ìdààmú àti wàhálà ayé tí mo wà yìí ṣebí tí òògùn yóò tètè sọ̀rọ̀ ló fi pẹ́ lórí àìsàn èmi ti wá aṣọ tèmi jáde lónìí kó tó kẹ́ kó pé kó pé dákun márààrún kan débi tẹ́sù ó fi lò ọ́ wò ó mo fẹ́ fi kinní kan dá lójú láti òní lọ tèmi rẹ tó pàdé yìí pákáleke rẹ sì ti dópin torí pé oore náà lóore wọ́tọ̀ ìwọ ti ṣe mí lóore èmi náà sì ṣe ọ lóore kan ó júwe àáfàá mi kan fún ọ àáfàá ayé ni rọmọ ọrùn ògbége àwọn èèyàn súnmọ́ olódùmarè olódùmarè sì ń gbọ́ tiwọn àmọ́ kó tó dijọ́ tó lọ ọbẹ̀. ẹ̀yin náà máa fi wá nǹkan jẹ wo àtàwọn ọmọ ayédọgbọn èmi ló ṣe yí ìfọ tán gbogbo ah! ìtàn kiri àwọn ìtàn lóṣogbo àkàrà ìtàn lóṣùṣẹ owó òní tán lọrẹ pípé kéré èsì ìtàn tó fi ètè àárín ìbàdàn sí kò torí bọ́kọ̀ bá débẹ̀ láago méjì ògún ó sì nà sí ọ̀rẹ́ wà á ní gbà ọlọ́mọ nà wò lọ sí ayédọgbọn. ìwé náà ti ṣe jù bẹ́ẹ̀ lọ. lẹ́yìn tètè fara yín nísìnyí gbogbo ìlera yín ti padà sípò àǹfààní dẹ̀ ti wà fún yín láti padà sílé lẹ́yìn but kinní kan ló wá kú o gbogbo àwọn oògùn yín máa fẹ́ kẹ́ máa lò dáadáa kéde má ronú mọ́ ṣé wá ní ti àlákàlà tẹ́ sọ fún mi pé máa ń là yẹn èmi ìbá advice pé kẹ́ ẹ fi spiritual prayer tì ọlọ́run á dẹ̀ gba gbogbo ògo. ní o ẹ ṣe gan dókítà ẹ ṣe é pé wàá gbà sí ọmọ àtúntì náà ṣe é. Hey, honorable. that reminds me one Mr. Ibrahim wọ́n pè mí wọ́n láwọn ní í lọ yín wọ́n láwọn ò sí around but wọ́n ti clear gbogbo bill yín. ẹyẹ ó ṣe o ó ti ṣàlàyé gbogbo ẹ fún mi náà ọlọ́wọ́n á dúró tì òun náà ọlọ́wọ́n á ṣọdí láyọ̀ tàlàfíà ṣé mo lè lọ nírọ̀lẹ́ àbí. Ah, ah, why not ẹ ti free now. ẹ ṣe ẹ máa ń kí ẹ̀wọ̀n sí all right. sẹ́mi ọkọ yẹn mi ò ní sùn sọ́dọ̀ ẹ̀ lálẹ́ yìí ọ màá ti gbalé mi lọ tipẹ́ torí ìwọ fúnra ẹ̀ òun sùn sọ́dọ̀ èèyàn. tí mo bá sùn sílé ẹ kí ló fẹ́ kí Ibrahim sọ. ṣé o fi hàn pé tèmi kò bá ti pé ṣé báyọ̀ kó dẹ̀ fàṣẹ sí láti London ṣé o rò pé màá wá sùn sí bíbá ẹ ni ọ mi ò lè wá sùn bí o nítorí pé kí ni ibi tó lówó ẹrí ẹni bá ṣàfihàn sí ibẹ̀ ló yẹ kéèyàn wà àti pé ìrìn ìyà kò yẹ ìyàwó ilé. kò kú sí rọ́ńbẹ́ dẹ̀dẹ̀ nínú ọlá tí ìfẹ́ bá wà láàrin lọ́kọláya ó yẹ kí wọ́n máa mọ ìrìn ẹsẹ̀ ara wọn no matter how the distance may be àti pé tí ṣúbáyọ̀ bá dé báyìí orúkọ á ṣẹ̀ṣẹ̀ wàá rú ẹ̀ wàá ṣẹ̀ṣẹ̀ wàá dẹ̀ dẹ̀ nínú ọlá. ìwọ ló mọ̀ súnmádé wò ó ṣáàsùnmọ́ lọ́hùn o kọ́ lọ́hùn jọ kó dẹ̀ ṣàánú gbogbo wa. àmì o mm. wo ọ̀rẹ́ jẹ́ nǹkan tó ń sìn kíjì. 啊。 kàn mí. kí ká máa kúkú lọ sí. bí èmi fún é. ó ga o ìgbà wo lójú bẹ̀rẹ̀ sí ní rọ̀ tó ti yá ń dá àsìkò owó lòrùn yọ tó ti ń wọ̀ tálẹ́ni tó ń bínú gan èèyàn ní àbọ́lọ́run àkọsílẹ̀ lélẹ́yìí ni àbí kádàrá àmọ́ mo mọ̀ ọlọ́run ọba kì í bínú ọmọ èèyàn ló yẹ kí n bẹ̀ gbogbo ẹni tí mo ṣe lókè èèpẹ̀ kó nítọ̀hún foríjì mi kó fọwọ́ wọnú tó bá ṣe atẹ́gùn ni mo gbìn tó padà wù tó di èjì kí olúwa ọba bá mi dáwọ́ ẹ̀ dúró kí jí ayé má padà wá gbé mi lọ. èmi ń gòkè lọ ni òkè tí mo dẹ̀ ń gùn lọ yẹn kò ń ṣe òkè lásán òkè agunlá ni. èmi ò fi bẹ́ẹ̀ pàrọ̀ pé mo fẹ́ lọ sí lókọ̀ nìkan. ó dà o mo fẹ́ lọ gbé àpò ìṣúra tó wà lókè yẹn. lára òkè tó ń kú lọ tó ṣáàyè ẹbí ò fẹ́ lọ pé ìrọ̀kọ̀ lọ kí lásán kalẹ̀ tọ́lọ́ lókùn tó fi lè ṣe ọ̀ tọ́lọ́ yìí tó falaya ẹ̀kú lóòtú ló wà ní òkè lóòtú tó lẹ́nu ẹ dákun ẹ má jẹ́ kí Ṣàngó pa mí o ó fi ara pàyàgì bí ẹpẹ́ bẹ́ẹ̀ yẹn dákun. ìyá pàpọ̀ yìí sọ̀rọ̀ mi. kí n iṣẹ́ níṣẹ́ tó lọ darapọ̀ mọ́ wọn. kí ló darapọ̀ mọ́ pé wàhálà ayé bá wa. ọ̀pọ̀ ìdààmú ti ń ṣẹlẹ̀ láyé ọmọ ẹ̀dá ní kò bá ní ọjọ́ yóò jálé onílé bó ti ẹ̀ ah! lẹ́yìn. níbi tẹnìkan bàjẹ́ tẹnìkan lè dá ní kò lè dá tẹnìkejì jẹ́. bóun gbogbo bá dé ká fọ́ lọ́hùn ìbẹ̀rẹ̀ àti wáyé ẹ̀dá o dá mi má máa jẹ́ rí àpàdà sí aburú àmì nínú ogun àṣetì ó ti yẹ kí n mójútó àlàyé kó tó di ọjọ́ òní kí n kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà ohun tí àìlákàkún máa ń dá sílẹ̀ nìyí o ó ṣeé ṣe kí irú wàhálà yìí má ṣẹlẹ̀ sí mi ọmọ ah, ọlọ́run á kó mi yọ mo mọ̀ ọlọ́run bá kó mi yọ bàjẹ́ tẹ́ni kò lè dá wọ́n o ṣe tẹ́ ẹ sí mi. kò sí mo kàn ń sinmi bí. ẹ wo àwọn iléeṣẹ́ tẹlifíṣàn kan náà mú ìwà àtàníyàn fún yín nígbà tẹ wà ní ilé ìwòsàn. Hmm. mo sọ wọn náà wọn ti pè mí lórí aago òótọ́ náà ti sọ fún mi ń pa ẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n wọn mọ̀ pé ìgbà ti yí padà wọ́n ṣe bí bí ìgbà tí mo ṣe ń rí jẹ tí mò ń rí mu ni àwọn kan tó ń ṣe ìkówójọ fáwọn ọmọ òrukàn ni àfi kọ́lọ́n dẹ̀ sọ ìgbà padà kó sọ di báyìí kọ́lọ́n sọ ẹkún wa dẹ̀rín torí ẹ̀yà lẹ̀yánú bórí ò bá yá inú ò lè dùn láéláé. ẹ kúrò ọlọ́run wà wọ́n la bẹ̀rẹ̀ sí sọ yìí nítorí pé ìdùnnú ọ̀gá ìnìyọ̀sẹ̀ sí ọmọọṣẹ́ tínú tí yóò bá ti dùn àwọn ọmọ àfọwọ́ àtẹsẹ̀ ìgbábànújẹ́ káàkiri ọlọ́run wàá sọ gbogbo ohun tí ń bà yín nú ọlọ́run sọ dídùn ọlọ́run dùn yín nú. fún àyẹ̀wò lẹ́yìn síyára táwa ti wá ṣe mo wá ṣàkíyèsí pé oyún tá a ti ń wá látọjọ́ ìtúnṣe wá di ohun tá a ní tó tún bàjẹ́ láì tiẹ̀ mọ̀ wípé ohun tó ń bàjẹ́ lára rẹ̀ pọ̀ ọlọ́run kọ̀ ní kóyún eléyìí kọ̀ tìyẹn jáde ni ló fa sábàbí tí mo fi béèrè pé àwọn òbí ẹ̀ kọ́ ó ṣe lálàyé fún mi pé bàbá òun ò sí mọ́ ṣùgbọ́n ìtẹ̀jẹ́ ìyá wà ó sì lóun ní ẹ̀gbọ́n kan tó jọkùnrin tí ó ń ṣe bíi bàbá fóun ìyẹn ló mú mi sọ pé kí gbogbo wa wá fojú kojú ń bí lónìí kí gbogbo ohun tí a rò pé ó ń bàjẹ́ lọ kó lè wà padà wá dáa àbí màmá àbẹ́ ìfẹ́ kí gbogbo oníyanjú. ẹ dàbọ̀ bàbá àfẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín ò lè dàrú láéláé. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ torí ibi tẹ́ ẹ wà yìí wàláhì ilé ayé nírọ́ mọ́ ni torí wákà kan bẹ tí mo máa ń dá tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí pé ayé nírọ́ mọ́ ọ̀run ò gbèké màmá ẹ ronú wò kẹ́ ẹ túbà ayé nírọ́ mọ́ ọ̀run ò gbèké ẹ ronú wò kẹ́ níbi tẹ́ ẹ gbé wà lẹ́nìyẹn láti sọ ohun tó ti ṣẹlẹ̀. àfa ẹ gbà èmi náà mọ nǹkan kan ẹ mi. màmá ẹ jẹ́ ó yé yín o ẹ jẹ́ kó yé yín ẹ sọ ìdí tó fa sábà bíi ní táwọn ọmọ yín fi ń sunkún lójoojúmọ́ tí wọn ò fi ìṣẹ́jú kan rẹ́rìn táàrí ẹ̀rín ní ẹnu wọn ní ìṣẹ́jú kan rí ẹ̀yin lè sì máa ń pa gbogbo ẹ̀ ẹ̀yin lójú ọ̀nà tí ó lè tu gbogbo tí ó lè fi àlàáfíà sí tó tó tó ẹ̀yin lè lè tọ̀ mọ́lẹ̀ sí ti ń ṣẹlẹ̀ yìí màmá ẹ mọ́ gbàgbé o pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ojú jojú lọ o wàláhì ẹnu ju ẹnu lọ níwájú ọlọ́run ẹ sọ ohun tí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń sìn kọ̀mọ́sí nkaka tó yé mi àfa kọ̀mọ́sí nkaka tó yé mi tẹ́rí àwa méjì ni orogúnlẹ̀dì ọkọ wa àmọ́ èmi nìyáálé lẹ́ẹ̀dì ọkọ mi nígbà tí wọn ò tètè rọ́mọ bi. ọkọ mi wá rè fẹ́ ìyàwó mi òótọ́ láníyàwó ọ̀hún jẹ́ kọ̀pẹ́ tọkọ mi fẹ́ ọlọ́run yọ̀ǹda fún òbí mọ́ kọ̀pẹ́ sígbà náà lọ́lọ́run yọ̀ǹda fún èmi náà tí mo bí ọmọ méjèèjì àti màmá pé orí ọmọ ní pọ̀ mọ́ wá ń gbé òdìjọ́ kan òótọ́ lábá pé ọkọ mi wọnú yàrá wọ́n bá ń ṣàlàyé wọ́n bá ń ṣàlàyé pé òun lálàá kan ọkọ mi sọ pé kí wọ́n méje nìkan gbọ́ o lẹ́yìn àwọn mẹ́ta tán ti gbọ́ yìí mọ̀ pé àbí rí sí àárẹ̀ o. ọbọlá ṣe é tó jẹ́ ń pè yín nítorí ọmọ yìí ni o. ó rọ àlá kan fún mi tó lóun lóru òní mọ́jú àlá náà dẹ́rù bà mí pọ̀ ẹ̀jẹ̀ rọ̀ fún ọlá ṣe é lọ lálàá àlá ọ̀sán kọ́mọ lè rọ. ọyá rọ kí n gbọ́n. tèmi ṣe sùn ọkàn kan lára pé. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ olóore kó má bàa dá sí kòtò kó má bàa ayé kó má méjì lọ́tẹ́ pè mí mo kàn fún pé ká jọ lọ ẹ ká jọ máa lọ o lè tẹ̀lé wa pẹ̀lú aṣọ tó tó yìí Dada robo. mi ti débi látara tèmi tẹ ń jẹ ife ọlọ́ba tèmi tẹ ń tèmi tẹ ń jẹ. ǹjẹ́ wà ní màdàbúrò mi ò jẹ. ẹ̀yin náà wọn gbọ́ abọ́lẹ̀ ẹ ti pẹ́ dé oúnjẹ ti tán. màdàbúrò mi ṣáà máa jẹun. ẹ ẹ bọ́ ẹ ti bá yẹn jẹun. ọwọ́ àpadà gbóúnjẹ fún wọn mi ò rántí màmá ọ̀gá sàtàjì ń tèmi. ẹ̀yìn ọ̀ rántí. lẹ́yìn ìgbà tó lálàyé ta lọ́rọ̀ fún. náà mi nìkan. màmá ẹ̀ nìkan lọ́rọ̀ fún. mo rọ̀ fẹ́ nìkan ni mọ́ ọgbẹ́ báyìí mo rọ̀ fún yàrá ìwọ ìyá ẹ̀ náà jẹ́ kó wà láàrin ìgbà àti ẹ̀. ẹ gbọ́dọ̀ rọ fún yàn rọ yìí ṣe àlá tí wọ́n rọ̀ kí o.

tí ń ṣẹlẹ̀ láyé ọmọ ẹ̀dá ní kò bá ní wọ́n ń joyè onílé bó ti lè rí wọ́n níbi tẹnìkan bàjẹ́ tẹnìkan lè dá wọ́n ń fìdùnnú wọn bá tẹnì kejì jẹ́ máa fìṣẹ́ bá wa gbé elédùá o máa fòṣì bá wa lò yára dùn torí àbùkù òjìnà sẹ́ni tí ò lówó lọ́wọ́ ẹni tẹ́bi ń pa ò lọ́rọ̀ yìí re lẹ́nu máa fi ṣẹ̀bá wa lò bàbá rere. ọ̀pọ̀ ìdààmú ti ṣẹlẹ̀ láyé ọmọ ẹ̀dá ní kò bá ní ọjọ́ ìhòjálẹ̀ onílé bó ti ẹ̀ lẹ́yìn. wọ́n níbi tẹnìkan bàjẹ́ tẹnìkan lè dá wọ́n fìdùnnú wọn bá tẹnì kejì jẹ́ ìdààmú ayé má jẹ́ kó dé bá wa ogun láyé láì ṣe tọkọ láì ṣe tìbọn iná tí ń jóni lábẹ́ aṣọ tí kìí ṣe é fi rárá ọba lókè má gbé wàhálà ayé bá wa. tó o rí padà náà ni ẹ ń gbà mí ló tọ́ mẹ́ẹ̀ ló tọ́ mẹ́ẹ̀ ló sì tọ́ mẹ́ẹ̀ ntúnṣe ìdí àbí òun wò mí ìwà ni ọmọbìnrin ọmọ gbọ́dọ̀ ọmọ ìtọwọ́ ọkọ làkú ah, lóyún wò ni ọ̀rá èrè wọn yìí ṣe wọ́n kàn ní ọba ti fàmọ́wọ́ tó fi pa ojú ibẹ̀ ara wúyẹ́ ní ṣe gbẹ́gi ẹ̀rọ omi ìgbẹ́ wà ń bẹ̀ wọ́n pẹ́ ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbé. ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ ní ti gbé ẹ̀rọ ń ti po ọmọ ìtọ́wọ́ oníkọlà kú ẹ̀rọ ń ti po bóòní ah. bóòní ah. ah. bóòní bẹ́ẹ̀ ló ń bẹ́ rí ìyípadà ó mà ṣe. sọfúnpa yóò sùn ní ìsìn. kẹ́ni má kàn ní. ojú ọ̀gbọ́dọ̀ tì mí. yóò lè tì á. yọ ṣùgbọ́n kí ló ṣe tó o wá bò wá bẹ ṣàárọ̀ ìlọ́bẹ̀rẹ̀ ni àbò ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀. òjijì ló dé o ọlọ́run mọ́jà yọ dá yẹ̀yẹ́ wálẹ̀. kíni ojúmọ̀ tó ń ṣègùn tọmọ ẹ̀ lọ́sàn ẹ̀gbọ́n. àbí kíni bá tó mú wọ́n bá ń lójijì ọ̀rẹ́ ló bá ń ké sí. kíni ẹ gbà mí ìgboyà tó ń gbé ní méjì sọ́ọ̀tọ̀. bá ń wo wo méjì sí lójú. ẹ wò sísọ ojú mẹ́rin ní méjì. mo tí ìyá olólùfẹ́ méjì. fẹ́ mú imú imú imú. ikú o. bẹ́ẹ̀ ló fà á. máa mú ọ̀rẹ́ rere rere mọ̀ pé òótọ́ ọlọ́ọ̀kùn ni ní a bá sọ fún mi lèmi náà bá ti ṣe torí pé ikú rẹ̀ dùn mí gan-an ni. màmá ẹ kúkú mọ bí tẹ wá mo sì ti mọ̀ síwájú nítorí ọlọ́lá ti fi hàn mí kí ló tún wá ṣẹlẹ̀ <laughs> màmá kí ló tún ṣẹlẹ̀ ẹ sọ lójú àwọn ọmọ yín ẹ sọ ohun tó tún ṣẹlẹ̀ fún àwọn ọmọ yín. lẹ́wọ̀n lẹ̀. wọ́n mọ̀ sí o pépún oògùn tí mo mú wá láàárọ̀ ṣé ẹ ti lò fún. mo ti fún wọn wọn ti lò ó. kì í jẹ́ ńgbà náà. wọn ò jẹun o ògì tí mo pò wọn ò mú mo wá ní bọ́n síra fọ́kọ. kò ṣe nǹkan kan ẹ torí ikùn tó ga yìí ẹni èyí àárò pọ̀ yóò ṣe gbọ̀nsẹ̀ ààrẹ ọ̀ àwálẹ̀ iṣó tí ń ṣó tí ń rùn ta kò yóò gbọ̀ bá ṣègbọ̀nsẹ̀ ikú tí ọ̀tọ́jọ́ ló pọ̀ ọ̀tọ́ ọlá àmọ́ pé èmi hmm, àrùn tí ò dóṣù ló pọ̀ olólùfẹ́ mi pàtàkì. Hmm. àṣé tí ọba yá kú ni ọ̀yá láàárẹ̀. tí kú bá ṣe tán aláàárẹ̀ tí ó sọ pé kò yá òun ò sí. sọlọkùnrin tí ó sọ pé òun ò lọ. oníṣakin àṣekù olóògùn. irú burúkú wo ni ìtàn sọ lẹ́nu tí n bá ro ìwà tó wù n ò tiẹ̀ ní tọ́jú rẹ rárá èmi lèmi ẹ̀sọ́ lólùfẹ́ rẹ. pínpín pínpín làdé ṣé pẹ̀lẹ́ o ṣé pẹ̀lẹ́ o mọ̀jà yé ọ̀tọ̀wọ́ rẹ̀ bàjẹ́ o akínlódé ah, ah, ẹni ó kunukun là bá jayé ọmọ pé bẹ́yàn bá dàgbà ti débi agún bí adé dàgbà dé tọ́wọ́ wà lórí àìsàn bí ti rárá ayé ni wọ́n máa bá ọ̀run sọ̀rọ̀ ah, ṣe sùúrù fún agogo adé ikú lóògùn ọmọ lóògùn kú kí bàbá ó kú kọ́mọ tó fi sáyé ọmọ ọbẹ̀ kọ́mọ jókòó jókì rẹ̀ lọ́nà tó dùn èmi ń tọ̀ ń gùnnù ẹ̀mí rẹ̀ tọ́jọ́ àbí ìyọ̀ ṣùgbọ́n àwòdì ti pàyà àkókò ń tòótọ́ ẹ̀bẹ̀ làwa ń bòdùmọ̀rì kọjọ́ ọmọ tó bí ó tó kì í so lẹ́yìn rẹ̀ kó sì sojú wa ọ̀dọ̀ o. olúwa o èmi ló ṣèyí fún tán ọmọ ọdún mi tán farapamọ́ fún mi o ká ló ṣe bẹ́ẹ̀ ni ǹbá ti wá kógun jọ bẹ́ẹ̀ ni. irú ọ̀rọ̀ kan òun lẹ tó ń sọ lẹ́nu yìí ẹ dúró náà ẹ wò ó bẹ́ẹ̀ èmi ò fẹ́ wàhálà o n ò fẹ́ wàhálà fàyè mi o ṣe ti gbọ́ bí ọ̀rọ̀ wọ̀ kí n sọ ẹ̀yìn fún yín. kí ni tó fẹ́ ṣe ní ìsinyìí. èmi ń bá wí. àmọ́ àròṣe pẹ̀lẹ́ kí ló ọmọ sọ̀rọ̀ ṣe wọ́n bá wà rò kàn jù lórí bélò tó kú àfàìmọ̀ kọ́ mọ́sẹ̀ bélò tó kú o bélò tó kú òun jèrè mi. máa ń gbẹ́kọ̀ fún un kó mu ó lè panu ọmọ. ẹ máa wà sílẹ̀ ni. ó yá máa rọ̀ tẹ́sílẹ̀ ni máa rọ̀ sí. lẹ́yìn ikú ọkọ mi agbóbíadé ọpẹ́ pupa mi ní jọjọ ọkọ mi aláṣọ ló lẹ́sìn ọ̀sọ́ mẹ́sìn níyì ọmọ elégbèje lẹ̀kẹ̀ ló bá yọ síbi lójú oorun. ẹ káàárọ̀ ó ìyá àgbà ẹ kú ọrọ̀ ajé àná o ọlọ́wọ́ kẹwàá o. gbà mí yé ẹ gbà mí ara ló lé. ìbùsùn èyí náà bá dùn ó. ẹ tí ì rí kankan wàhálà yìí ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èdè lọ bí o ṣe nípa tó ju màmá tí wọ́n wí ìyẹn ti di mọ́lí àtàyà ọmọ àkàrà tálíkì àmọ́ ọlọ́run fi dé bójú yín ṣe wà ló ti wà ń. ẹ mọ̀ ṣe á kankan ọ̀rọ̀ náà ní fàmáyà amẹ́lí mẹ́síkọ́ọ̀là dára tí ní xayira yàrá hù wà máyà amẹ́lí mẹ́síkọ́ọ̀là dára tí ṣàdúrà yàrá hù bẹ́yẹn bá ṣiṣẹ́ rẹ̀ tó bá mọ gẹ́gẹ́ bí ọmọ náà bí yóò kẹsàn-án kó tó kó láyé tó bá dé jẹ́ pé ìwà abú àbí ìwà ibi kan nìyẹn bá wù náà tó fi ń kéré ju tó fi ń kéré lọ wà láyé yóò gbẹ̀sẹ̀ sọ́ngbọ́n rẹ̀ wa nà bí yùn ni bó ṣe jẹ́ nù. mọ́mí ìwọ ẹ ti èrò ojú ọ̀la àwọn ọmọ yín ẹ. mami ẹyin ó ṣe wáyé mi sìn ó ṣe wáyé mi pé ayé tó ń dáṣọ fẹ́ kọ̀ òun náà ló ń gbaṣọ lára ẹ̀ sọ mami ẹ dúró ṣé torí pé kí a má bàa jẹ wa òun lẹ ṣe ṣe gbogbo lè fún wa bíi. ẹ̀rí ọkàn ní ṣe ah, lọ́dọ̀ èèyàn. kí ló tẹ̀ fi wá lẹ́nu kí ló tẹ̀ fi wá sílẹ̀ fọlọ́ọ̀ tó dá wa ẹ ṣe bọ́ọ̀ ló mọ̀ wa ṣe bọ́ọ̀ ló mọ̀ wa ẹ mami ẹ ti gbàgbé pé ta gbọ́lé lórí tí ò bá jàjàbọ̀ ẹni tó gbọ́lé lórí náà òun náà ò ní ráyè lọ́ọ̀bì kankan ṣe ṣe ti wá lójú ayé báyìí ṣe ti rí ẹ ti rí nǹkan tẹ́ dá sí wa lọ́rùn ẹ mo ti gbọ́ ẹ afa ẹ jọ tó rẹ lọ́rùn mo fọlọ́ ń bẹ̀yìn kí ni nǹkan tá a máa ṣe báyìí kí lọ́nà àbáyọ ẹ ẹ ṣàánú wa ìyà yín pọ̀. ẹ gbà mí àbá. ẹ lọ fira yín lọ́kàn balẹ̀ síwájú Ọlọ́run gbogbo ẹ ti tò àdúrà ní kẹ́ ẹ múra sí ní ṣíṣe kẹ́ ẹ ṣe gbólóhùn istik fáwọn rẹ jẹ́ kó jù ní gbogbo tẹ́ ẹ mọ̀ sọ fọlọ́run kọ́lọ́run ó foríjì yín torí pé àforíjì ọlọ́run ni ó jẹ́ kẹ́ ẹ pàdé ọba kan yín tóun bá tún wá àforíjì yín wàláhì gbogbo ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí ó ti níyànjú níwájú ọlọ́run kí ni wọ́n fún yín gbogbo màmá wa hashtag fúnla gbólóhùn pé kọ́lọ́hún ṣàforíjì fún yín ní kẹ́ ẹ múra sí láti máa ṣe bẹ́ẹ̀ bá ti ń ṣe ẹ pàdé ọba kan yín ẹ̀yin tiẹ̀ ti ń pàdé rẹ̀ ìyẹn ẹ̀gbọ́n yín òun náà lè fi ṣàforíjì fún yín kẹ́ẹ̀dẹ̀ sí mọ́ wo gbogbo ògbà yẹn mọ́ pàdé rẹ̀ kàkà kẹ́ ẹ fàmọ́ra ṣílẹ̀ tún lè àmà ilé ayé ni wọ́n mọ lẹ wà á wàyà rọ̀bọ̀ àwòyà rọ̀bì wàyà dọ̀sánrù yà hásìbì àzíyí àsẹ́yìn dàlùgárùbì wà á lè hẹ́kì níbi hàlì lọ bẹ́ẹ̀ hàkì láàrin jẹ́ lọ́la àyìnlá bẹ́ẹ̀ àwọn ìlà ntí má sọ fún yín bí lónìí ẹ̀ lọ́ọ́ dì í mú.

ẹ jọ kí ni ẹ ti pe orúkọ yín. ọláṣẹ lórúkọ mi ọláṣẹ ní abúlé adé ọmọ ọdún máa kí. mo ti gbọ́. pẹ̀lú ògo ọlọ́run kò sí wàhálà kankan mọ́ bó tilẹ̀ wọ́n mọ́ ẹ ṣáà má gbàgbé àdéhùn ọ̀rọ̀ ọlọ́run tó ní inna wa'dallahi haqqun fala taghurrannakum al-hayata dunya wala yaghurrannakum billahi al-ghurur tẹ́ bá ti tẹ̀lé àdéhùn ọlọ́run tẹ́ gbàdúrà màmá wa tẹ́ ṣe istik fáànù dáadáa yẹn tẹ́ tọrọ gbogbo tó kù ṣẹpẹrẹ ni ẹ mọ ṣàdúrà àwa náà ní dákẹ́ bí àgbà ń ṣe hmm, tí nǹkan kan bá wá rí lójú ẹ mọ yọjú sí wa ṣẹkùrá ni a fi jagun a sì fi ṣẹ́gun ọlá nàmọ. ìwọ ò bá ṣe rere ara ìbáyá ọ. ìwọ ò bá ah, ah, ah. ṣe rere eh, eh, ara eh, ìbáyá ọ. ṣé o lè ẹ dákun ọkọ̀ tí wọ́n gbé wá. ẹ̀rí ọkàn ní ṣèdájọ́ èèyàn. ọkọ̀ dúdú tí ń bẹ ta. lórí ohun tá a bá ṣe. ọkọ̀ lọ rébè. bá a ṣe rere. ọ̀nàdébù mọ́lákìyọ̀. ẹ ṣe ẹ ṣe kò sí nǹkan kò sí wàhálà ẹ mo lò tayọ náà ní tí ó sẹ ẹ ṣe ẹ ṣe. aburú hmm. wa wàhálà dé báyìí láǹfààní òkú ní ibi ìtòwò lọ níbi tí mo ti rò pé mo wà sórí mi. ọ̀bọ̀ ṣẹ́gun tó ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀. ẹ ṣe é wọ́n ṣe. ọ̀pọ̀lọpọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe. láàmì mú di wọ́n mú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ètò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. káyé má pa kádàrá wa dà sáìdà kó má já wa wálẹ̀ látòkè agúnlá kó má sọ aṣọ funfun wa sínú epo olúwa máa fi wá fáyé mú bàbá lókè máa fi wá fáyé mú mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà òbí náà ní fọ́mọ olóore kó má bàa dá sí kòtò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. ẹ̀san ń bẹ lẹ́yìn ìwà wa o ká ronú jinlẹ̀ ká tó hùwà láyé ká ronú jinlẹ̀ ká tó ṣe bí o ohun gbogbo máa ló lẹ́san láyé ẹ̀san ń bẹ lẹ́yìn wá wá. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ olóore ó má bá a dá sí kòtò ó má bá a lù gbàlí ayé ó má bá a kó sí páńpẹ́ ayé. aṣọ ní dèrò ẹ̀yìn láráyé wọ́n ìfẹ́ kálàkálù àwọn lókun ẹ̀yìn kì í jẹ́ kí màálù òrà ẹ̀ sáré àtúnidálẹ̀ o ọmọ aráyé lè olúwa máa jàn tún wá dá. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ olóore kó má bàa dá sí kòtò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé dáradá olúwa máa fi sáyé àwa irú kílẹ̀ yí ẹlẹ́dùmarè tó ń burúkú ń já lura wọn àjálù bírú èyí ò dá ẹlẹ́dùmarè máa fi sáyé àwa. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ olóore má bàa dá sí kòtò kó má bàa lù bàdí ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. bí pákáleke wàhálà ò bá gbé níwọ̀ olúwa ní káàké sí tọ̀ọ̀tàn o òun ló lè gbani ló lè yọni ló lè lani nínú ogun ìdààmú ayé olúwa má gbé ìdààmú ayé bá wa. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà. ẹ gára sá. ṣé aláfíà rẹ jẹ. aláfíà sá. màmí mi ì tí ì rí wọn láàárọ̀ yìí. ìyẹn ah, ah. kan ti jáde. okay. ti sú èmi o àbí wọ́n ní ká máa tọrọ àforíjì pa máa rí ọ̀nà àbáyọ àtọrọ àforíjì títí ọ̀nà ọkọ̀ kò ṣì lórí àforíjì náà ni màámi tún kú sí àbí jọ̀wọ́ gan lọ́nà wọn á fẹ́ foríjì wá. Súnmádé àforíjì ti dé. òun wá foríjì ti dé. ọlọ́run mọ nǹkan tó ń ṣe ṣoré tí ọlọ́run ọba dárí jìmá mi ni kò ní mú wọn sọ́dọ̀ bó ṣe mú wọn sọ́dọ̀ torí pé kò fẹ́ kí ẹ̀ṣẹ̀ kó máa kún ẹ̀ṣẹ̀ fún wọn ó dá mi lójú òun ló ṣe ba ẹ ti ikú jẹ́ fún wọn àdúrà tó kú táwọn máa gbà ni pé ọlọ́run tó forí jìmá mi kó fi orí jìn àwa náà ká lè rọ́nà àbáyọ. mo gbọ́ o kọ́lọ́run ṣáà máa fi wá sílẹ̀ fún yà jẹ́. àmín bọ̀dá mi ẹ wo èmi ò nífẹ̀ẹ́ síbẹ̀ ṣe ń dá jókòó sínú ilé yìí a ní kẹ́ ẹ máa bọ́ síta kẹ́tí ẹ máa jókòó sí pálọ̀. ti gbọ́ ó ṣe báwo ni Ibrahim kan ìgbà ló máa padà rí láti ibi course tó lọ ṣe. oṣù yìí náà ni ó dé tán ṣùgbọ́n ṣá mi ò tún fẹ́ kó dé bá wa nu gbogbo wàhálà yìí. lọ́wọ́ ṣe ẹnu. àmín ẹ̀yin kí lẹ máa wá jẹ kí ni kí n bá ń ṣe. ẹ kúrọ̀lẹ́ nílé o gbogbo ojú tó ń wò wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà mo ṣe ládùúrà rí pé a ò ní fi ẹnì kankan wá ṣe àwátì wọn àwọn orúkọ tèmi ni Fadékẹ́mi Nelson lórí ètò yìí ètò lọ́wọ́ Ọlọ́run àlejò wa pàtàkì tá a gbé wá sórí ètò lénìí ọlọ́lá jùlọ Ọláṣẹ́ni Agúnbíadé Ọ̀dẹ́mákin ìdí pàtàkì tá a fi gbé wọn wá sórí ètò lénìí ni wípé kó wá ṣe àlàyé iṣẹ́ takuntakun tí wọ́n ti gbé ṣe nígbèsí ilé ayé àwọn ọmọ òrukàn wọ́n sì ti ti ṣe iṣẹ́ ribiribi lọ́lọ́kan òjọ̀kan lórí ètò ìkówójọ àádọ́ta mílíọ̀nù náírà. kí ni ìkówójọ fún àwọn ọmọ òrukàn tó ń pè mí sílé ilé yìí. ṣojú tí a pé náà ni ẹni ni november five ni. ẹni ni. atọ́kùn mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wà nílẹ̀ ẹ̀kọ́ sí Eh, ètò tí wọ́n ń ṣe lónìí fún àwọn ọmọ òrukàn ah. eh, kì í ṣe ètò lásán kì í ṣe yẹpẹrẹ kí wá ṣe ọmọ tí ò ní ìyá àbí bàbá nìkan lọmọ òrukàn lórílẹ̀‐èdè yìí bá a bá rẹ nìkan àbí méjì tí wọn ò níṣẹ́ lọ́wọ́ ọmọ òrukàn làwọn náà ẹ̀tọ́ tó sì yẹ ká ṣe fún wọn ni wípé ká ràn wọ́n lọ́wọ́ káwọn náà yọ ọ́ ẹgbẹ́ mi lè rè eh, súnmọ́dé ẹ̀tọ́ wà ní fún gbogbo àwọn. jọmọ pé ẹgbẹ́ ìlú wa ambulance ti Ojúọlá pé kú sínú ẹ̀. Eh, eh, ẹ̀gbọ́n mi ẹja lọ ẹ ṣàgbọ́tọ́ nígbà nípa kúrò ní TV station ó tún ní ibòmí tó fẹ́ lọ ẹja lọ ẹja lọ. àtọ̀nà tẹ̀yìn náà ṣe o ibi tẹ̀dẹ̀ títí ń mú àwọn owó náà tẹ fi ń ṣe àwọn ọmọ aráyé lóore kò ní gbẹ ẹ ṣe àdúgbò. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ olóore kó má bàa dá sí kòtò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé rádaràwádà ṣáìdà kọ́ má já wa wálẹ̀ látòkè agúnlá kọ́ má sọ aṣọ funfun wá sínú epo olúwa máa fi wá fáyé mú bàbá lókè máa fi wá fáyé mú. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ olóore ó má bàa dá sí lọ́tọ̀ ó má bàa lù. ìwọ mọ̀ lọ́dọ̀ kan mọ̀ lọ́dọ̀ kan àbúrò ní àbúrò ní kún òun ẹ̀ ẹ̀ náà ẹ̀kọ́ ẹ̀sẹ̀. sẹ́rí ọ̀rọ̀ ti kọjá tí ó ní honorable details ọ̀yìn sá kan ti dàrú gan múrákì ẹ̀ lórúkọ mi súnmọ́dé rẹ̀ àbúrò mi àwọn méjèèjì pínpín ládé ló bí wa àwọn amọ̀ yẹn ẹ̀yìn lè gbọ́n wa ṣùgbọ́n ẹ̀ lọ́mọ òtọ́ ọlá agúnbíadé ọjọ́ mákẹ́kọ̀ọ́ náà ló bí gbogbo wa. ẹlẹ́dàá mi ò ah, ọ̀rọ̀ yẹn pọ̀ jẹ́ má mi ṣe àwọn àìdá kan sí yín ẹnu ara wọn báyìí náà fi sọ nítorí pé wọ́n ṣaláìsí nǹkan tá a bá yín fún ní pàtó ni pé kẹjọ torí Ọlọ́run kẹjọ àríjì wà. ọjọ́ ló ń dàkúrí jìnnà tó ẹ tètè yọ lórí gbogbo ẹ tètè ẹ tètè ẹ tètè. ṣe rí program tó pè yín fún mi bọ̀dá mi náà kọ́kọ́ pè ṣùgbọ́n nǹkan ti dojú rú jìnnà débi pé wọn ò tiẹ̀ lè rọwọ́ yọmú rárá òun náà ṣe wà. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ olóore kó má bàa dá sí kòtò kó má bàa lùgbàdì ayé kó má bà á. bọ́dà méjì lọ pè mí. mi ni má pè sóde mo kàn fún mádé lọ́wọ́ pé ká jọ lọ ni. ẹ jẹ́ ká jọ máa lọ o lè tẹ̀lé wa pẹ̀lú aṣọ tó dọ̀tí tó wọ̀ yìí aṣọ iná ọ̀dọ́tì náà. dájà ló kọ mi ti débi látara tí mi ti ń jẹ ibi ọlọ́ba tí mi ti ń yin tí mi ti jẹ. ǹjẹ́ wàá lè màtàbúrò èyí náà wọ gbogbo abọ́lẹ̀ ẹ ti pẹ́ dé oúnjẹ ti tán. màtàbúrò mi ṣáà máa jẹun. ẹ ẹ bọ̀ ẹ ti bá yín jẹun sí wàhálà àti pé èmi náà ti ṣe àwọn nǹkan àṣìṣe kan sọ́dọ̀ yín ṣe mọ̀ pé ìyàwó yín tí ó kú ọlọ́run ní kọjá pé ọwọ́ mi èmi ló ti bọ́ ẹ má rò ó ní má rò ó nínú àwọn nǹkan tí màmí ṣe sí olótì yín padà bá mi tábúrò ẹ̀ sí ọ̀dọ̀ ṣùgbọ́n ogun yín ti máa ń sẹ́yìn sáyé àwa. ọlọ́run ní jẹ́ kára burú mọ́ ẹ jẹ́ ká gbà pé bọ́lá òtún máa rìn àgbèsè ayé mi ó ní mo ti rí ẹ torí pé ẹni náà ojú mi rí mo kú tán ṣùgbọ́n ọ̀wọ́ náà ní kí mọ̀nà mọ́ná kó sẹ́ ìmọ́lẹ̀ fọmọ olóore ẹ jẹ́ ká jọ wá máa lọ gbogbo ẹ̀ ti dé ojú lókun náà ọlọ́run kọ́ wa mọ̀ ṣe. bí pákáleke wàhálà ò bá gbé níwọ̀n olúwa ní káàkiri sí tọ̀ọ̀tàn òun ló lè gbá ní yọ ni ó lè lani nínú ogun ìdààmú ayé olúwa má gbé ìdààmú ayé bá wa. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ olóore kó má bàa dá kòtò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. ẹ̀dá ò lè pa kádàrádà wọ́n lè yí ọwọ́ aago sẹ́yìn ní torí àṣẹ̀ṣẹ̀ dáyé ọmọ ológbò níjìyà bó pẹ́ bóyá ọmọ ológbò yóò padà ṣọdẹ ikú bó pẹ́ bóyá o a ó débi ayọ̀ wá. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà. ó lójú ọ̀run ṣàràṣà o. ìrìnà ní fọ́mọ olóore. ó má bá a já sí kòtò ó má bá a lù gbàdí ayé ó má bá a kó sí páńpẹ́ ayé. káyé má pa kádàrá dà sáìdá kó má já wọlé látòkè agúnlá kọ́ má sọ aṣọ funfun wá sí inú epo olúwa máa fi wá fáyé mú bàbá lókè máa fi wá fáyé mú. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ olóore kó má bàa dá sí kòtò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. ẹ̀sùn ń bẹ lẹ́yìn ìwà wa o ká ronú jinlẹ̀ ká tó hùwà láyé ká ronú jinlẹ̀ ká tó ṣe bí o ohun gbogbo máa ló lẹ́san láyé ẹ̀san ń bẹ lẹ́yìn ìwà wa. mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ́ sí kòtò kó má bàa lù bàálí ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. aṣọ ní dèrò ẹ̀yìn láráyé wọn ìfẹ́ kálàkálù àwọn lókun ẹ̀yìn tí kì í jẹ́ kí màálù òráyè sáré àtúnidálẹ̀ dá o ọmọ aráyé lè kólúwa máa jọ tún wàá dá mọ̀nàmọ́ná lójú ọ̀run ṣàràṣà ìrìnà ní fọ́mọ olóore kó má bàa dá sí kòtò kó má bàa lùgbàdì ayé kó má bàa kó sí páńpẹ́ ayé. rúdurùdu rádaràda olúwa máa fi sáyé àwa irú kílẹ̀ yí ẹlẹ́dùmarè tó ń burúkú ń já.